ilé ìdí sí ọjọ́ kẹrin dín ní ogún sixteen nínú oṣù lùfàdà ẹgbẹ̀rún ọdún ọgọ́rùn mẹ́rin ọdún àti ogójì ọdún òdìjọ èyí tá a nàbì sọlọ lọ́ọ̀mù àlejò mọ́sálàmù sí i. السلام عليكم ورحمة الله وبركاته tẹ̀síwájú nù ìdábì jámìrì bayani ẹ̀yìn ọ̀fàlẹ̀ kíra tí ó pọ̀ ẹ̀gbọ́n ara àlàyé sínú àlàyé ìmọ̀ àti ọlátọ́wà fún ìmọ̀. ẹ̀rí ẹ̀nà ìdàbáwọlé bí a wà. àwọn náà ni. الحق على استدامة الطلب ìsèyàn ló gbọ́ kọ̀rọ̀ lórí kátólímọ̀ ìmọ̀ àwa ìmọ̀ ọ̀sọ́bùrẹ̀ pínpín àti tí o sùúrù lórí wíwá ìmọ̀ yìí alálà àwa ní wọ́dínàtọ̀ lórí ìnira àti oríṣiríṣi sùtá ìdààmú tó lè wà níbi wíwá ìlú. àti fún wa ní àwọn ẹsẹ̀ lórí nípa báwo ni àwọn ẹni ìsáájú rẹ ti fi wàhálà sí wíwá ìlú àtẹnára tí wọ́n kàn lójú ọ̀nà yìí pé ń wá ìlú. torí báyìí lòdì ó ní tẹ́lẹ̀ kò ní mọ́ torí wá ìmọ̀ yẹn ó kọ́ ni kò jẹ́ kó lè tún ṣe fún owó tó bẹ lọ́wọ́ ẹ̀ èyí tó wá ní kọ̀bàdà ní mọ́ àtòrí ti rí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí àwọn tó wá ìmọ̀ tó ti parẹ́ ń lọ tún pákó ilé rẹ̀ ń lọ tún tà nígbà tí o sì gàgà mọ́ tóbi á gbé paríparí ọ̀rọ̀ ta padà kàlàyé fún wa lọ́sẹ̀ tó kọjá. àwọn náà ní ìgbé ìmọ̀ peter adonian ẹnì kẹ́kẹ́ ò lè wá mọ̀ yìí kó lóun fẹ́ wá tówótówó òun fẹ́ wá sí ìdí yẹn ni ó ń tọ́hún dẹ̀ gẹ̀ẹ́sì mọ́ ṣùgbọ́n ẹni tí ọba wá ìmọ̀ ọ̀dẹ̀ nílẹ̀ ti náà pẹ̀lú yẹpẹrẹ mi wọ́n ti kìlà ayé àti ìṣẹ̀lí tó kú wà hórìmọ̀ kìlà ayé àti máa sàpọ́nlé mọ̀ afla irúfẹ́ ní bẹ́ẹ̀ ló máa máa jèrè ìmọ̀ irúfẹ́ ní máa nímọ̀. ní ìtẹ̀síwájú nínú kíra wa ibi tá a sùn ní ìjẹjọ òun ni mo wí kẹ́yìn bí dájú máa gbé eléyìí òun náà ní orípa ìmí ìdókòó lálàáfíà ètò ọkọ ọgọ́rùn mẹ́rin àti mẹ́tàdínní àádọ́ta síbẹ̀. ẹ̀rí afáwa ìfúnmẹ́yìdì rọ́ṣìmọ̀kọ́lọ́ ó ní muhammadu bin idris. الشافعي ìkan وإن àwọn àyíkan mẹ́rin tí أصحاب المذاهب الأربعة الإمام الشافعي رحمه الله رحمة واسعة أفادي كنت يتيما في حجر وجمعتني في قصار وقد عندنا في معجمة ó ní máa jẹ́ ọmọ òrukàn ní ìṣèjìrì òfin lọ́ọ̀dẹ̀ ìyá rẹ̀ ọbẹ̀ ẹgbẹ́ kan kó nítorí burú lórí abẹ́ gbogbo wa náà ẹgbẹ́ darí àwọn ìyàwó wa kọ́tọ́lé bá kọ̀ lórí ayé kọ́kọ́ kú nítorí burú ilé ẹ̀sìn òfin rìn àjò àdéhùn tí wàá dà lámọ̀rí obìnrin rú yẹn yẹn. Bébí kí nígbà tí a bá kó láyé tán, obìnrin náà bá di mùsàkàwìlà wọ mùsàkàfìfà. Ẹni tí mo máa lọ tọrọ bára káàkiri. Ìtàn nìyí o, èyí tí Imam Shafi'i rahimahullahu ta'ala tí wọ́n ń sọ. Ó ní mo jẹ́ ọmọ òrukàn bíi méjìlél lọ́dẹ̀ yára ọbẹ̀ agbẹ́sùn dáadáa tó bìnrin tó lè ṣe nǹkan náà nìyẹn lọ́pọ̀ ẹ bá kú tó bá lè ní ìfaradà láti tọ́jú ọmọ. ká má gbàgbé wíkẹ́ obìnrin náà máa jẹ́ kan lára ẹni tí wọ́n máa ta pẹrẹ bọ́ síwájú ànábì sallallahu alaihi wasallam lálẹ́ ànábì sallallahu alaihi wasallam ọlọ́run rí obìnrin tó ń ta pẹrẹ níwájú tániwọ́ bẹ́ẹ̀ obìnrin tó ń pẹ́ kú wọ́n á ṣe sùúrù lórí ibi ọmọ ìlú fẹ́ máa tọ́jú mo ṣe pálapàla o aláwọn míì dọ́gbọ́n sí o fèèsì ọmọ ìlú fẹ́ máa tọ́jú. ìbẹ̀ fọ́kọ̀ mi. ká má gbàgbé ẹni tí wọ́n ń pè ní màáhíta ń jẹ́ ọmọ hàní. ìyẹn náà ọba jèrè pé òun náà bá wà ní ọmọ hàní mi ìtẹ́ rẹ̀ lábẹ́ sàmúwá ń jọ bí asọmọ mi ní ẹ̀kọ́ yìí màáhíta hàní. nígbà tá a ti rí sọlọ́lọ́ àti sọlá ń dọ́kọ̀ ọdún dáa nígbà wọn fẹẹ fẹ mo bí àyẹsọ náà nígbà kéésì rẹ lèèyàn ní dáló. ìmọ̀mù láwọn ọmọ tó ń gbogbo ojú ọmọ tó mẹ́fà. ìwọ ọmọ wọn ò pè ìwọ ọkọ wọn ò pè fóun á sọ òun fi ọ fóun torí ìtọ́mọ fóun bá fi pé wọ̀. wọ́n jẹ́ ẹni tí wọ́n béèrè lọ́wọ́ rẹ̀ níjọ́ bíi tàbíyà. nítorí ẹ̀ káàdì ti mọ̀ ṣẹ́jú à. ọ̀rọ̀ ọ̀rọ̀ ẹ̀ fíìsì lọ́wọ́ ìjìká lọ́kọ̀ọ́ lọ́wọ́ rẹ̀ sọ́lá. àti ẹ̀sìn gidi tó tóbi. sáré àwọn obìnrin wa ilé ìkànnì kan náà káṣẹ̀ tó ń rè wọ́n tí wọ́n ti sẹ́ lọ́wọ́. kákàyẹ lòdì kò pé rárá bá a ti sọ ìdílé ni wọ́n ní káwọn obìnrin bẹ́ẹ̀ tà fún ma lọ síṣẹ́. ìṣèlú káwọn sọ sí àwọn iṣẹ́ tó bá àdámọ̀bìnrin mu nílé orúkú ní bá fi máa jáde bóde bóun fẹ́ lọ ṣiṣẹ́ ọlọ́run ọ̀bọ̀ wà bẹ́ẹ̀ àtàwọn ṣòro tó ṣe yí pé tàtà kọ́yà ló bí hà àwọn ṣòro ti yàn làbúdà àti tàtà wà fara kọ́bílà àti tàkùrọ̀ ìjàlè mọ́rọ̀ ìgbà ètò náà jù májẹ̀mú yẹn gbọ́dọ̀ nínú àwọn májẹ̀mú òun ni pé iṣẹ́ tó lè fẹ́ lọ sí sàyẹn ọ̀fẹ́ lómi tó lè ṣe jù lọ one nínú àwọn májẹ̀mú àdínkù kàkà tẹ̀ nínú àwọn májẹ̀mú iṣẹ́ tó fẹ́ lọ sí yẹn kò gbọ́dọ̀ kú palára tẹ́kán báyìí fẹ́ lé ọkọ rẹ̀ kiri ó sì gbọ́dọ̀ bá àdámù obìnrin mọ́ pọ̀ yóò sì já sí wípé ó ní ìdìnnà gbogbo àwọn obìnrin wa wọ́n ní ìdìnnà kílẹ̀ fún wọn àtẹni ó ní ìdìnnà kílẹ̀ fún wọn àwọn àpárọ̀ kan ẹ̀sìn jẹ lókun ẹ̀ àtúrẹ́sì gbogbo nǹkan mú bílé ó lè kó sí tó lè kú kí ló bílé. tí wọn lè bá owó jẹ tó ń fa àwọn ọmọ tálẹ́ tó fẹ́ jáde tó wa tó sọ wípé ọ̀sán ìdìbò àyíkó fílẹ̀ bá fẹ́ adé síìtì fáwọn ọmọdé. nípa adúgbò dẹ́ wà fáwọn obìnrin ọlọ́ọ̀yọ́ lè fi náà tó ń jọra owó bisikíìtì àti míkàtì àwọn tó di oníbi náà wọn ti la tán sẹsọdọ sẹsọ ọmọ yín àti di múlẹ márùn tó ti ná lórí níka dì <laughs> àwọn fóònù gbà lẹ́yìn náà ni gbẹ́sùn àwọn ẹni mẹ́wàá nígbà tó àṣìṣàbò ayé àtàtì fẹ́ẹ̀fù yẹn tọ́lọ́ ń sọ yìí fún palẹ́ kékalẹ̀ fún ọmọ fúnrọ́ wà á jọ àbí ìmọ̀ sí ìkàlẹ̀ jẹ́nà pé wọ́n rà á lè jẹ́nà àbí wọn ra foríjì wọn tún ra lè jẹ kọta kọ síbẹ̀ wà lùmùtàkọ ti fi iná wà lùmùtàkọ ti kọ ti sọ́dọ̀ mi náà ló ti gbówó sára. kóun náà wọlé fún rẹ ó lè má sun kọ́ta ẹ̀kọ́ tútù gbogbo ẹbí parẹ́ láwùjọ ń sìn wọ́n máa sun kọ́ta ọ̀hẹ́ pẹ̀lú òsè lọ gbàgbà tó ní ọjà dàbọ̀ ọba àti mẹ́yìn máa ń sìn nítorí àkọlẹ́lẹ́ àdèmí ta ẹ̀ náà wá ní kí láì fi wọ́n lọ mẹ́fẹ́. sádàmọ́ rẹ bá ti lè ṣe ẹ̀kọ́ gbóná tó sì lè pọn tí ò ní kó nira bá ó ṣe mẹ́nà. wọ́n máa ta àwọn nǹkan kéékèèké tó ṣe pé àwọn obìnrin wọn máa ti bùkátà sí lọ́dọ̀ ẹ̀ tí òfin ní ṣe kò sí làwọn torí ọ̀fẹ́ lónìí lè má bímọ lọ́la. tí ìyẹn bá ti pèrè pé àwọn ọ̀yá yìí oṣù mọ́kàn ní wàrà láyé ẹbí máa ń fún wa tó rẹ pé ewu ya wa àyìn ṣàròjẹ ọlọ́run tẹ̀lé àìsà àníbi sọ́lọ́ rẹ̀ àtàlà ń fẹ́ wọn ọdún mẹ́sàn-án ni wọ́n ti òjijì ọlọ́run tẹ̀ jáde kó láyé wọn ọjọ́ ọmọ ẹni yẹn lọ ọdún tí wọ́n tún lò láyé tó wọ́n bí fífi ní ìgbà lẹ́yìn tá a fẹ́ bí lọ́dọ̀ wọn ò kọ́kọ́ kan sọ́lọ́ lọ́wọ́ àdìsẹ́lẹ̀ fún ọ̀dẹ̀ bímọ ó sì tọrọ ọgbọ́n rí ni ọ̀sán ẹlẹ́mìí ò tẹ́lẹ̀mìí ọmọ àfukú sí mi nì ọdún tó ló sàn torí ọmọ ẹlẹ́lẹ́bọ̀ àkọọ́lẹ̀ ni wò ó ṣe sọ pé ọlọ́run fún mi lọ́mọ rí wọn ò tọ́lọ́ rẹ̀ ni wọn ò sì kọ́kọ́ ọ́fíìsì jọ̀dún àti ìkáwọn ìdúnwẹ̀sì gbogbo eléyìí máa máa rọrùn pẹ̀lú bí a bá ṣe ṣe táríkì àwọn ìyàwó wa. wo onígbàgbàgbà náà ó tún máa rìdíùsì ẹ̀ díẹ̀díẹ̀ gbogbo àkàrà wọn máa ń le gàǹgàǹ yẹn. gbogbo eléyìí ẹni wọn múra lẹ olóbìnrin mi ẹkún tí ó kù sẹ́nu tí ó máa sun ọkọ kú lè má ti dòṣù mẹ́ta lọ́wọ́ ara ti dáhùn jẹ́ ẹ̀ ó yẹ kó gbàgbàgbà lọ́kọ̀ọ́ òró pé gbogbo ẹ lè ní pin níjọ́gàn. ìtumọ̀ pé ní ẹ máa fìyà jẹ ìyàwó láti má dọ́dọ̀ rẹ̀ ṣùgbọ́n máa dá lè gbogbo nǹkan ìtawásó pẹ̀lú wọn tún wọn sí. torí rè sí àwọn baálé àwọn ẹni yìí rè wọ́n ó jẹ́ kí wọ́n rọ́mọ gidi ní jáde. ìmọ̀mù ṣàfihàn rọ̀ sí mọ̀fọ́lọ́ọ̀fù tààlà rọ̀ mọ̀tàn wá sí a wọn ni kóńtù yà ti má mọ jẹ ọmọ orúkọ fi éjèrè fún mi lọdẹdẹ ìyá mi ọ̀dàfà àti ní erékò táàgì. ọwọ́ amú mi lọ sílé kéwu alámkálá òun náà ń pè ní kòtà jámù rẹ̀ ní kàtàkì. kìí ṣe jáfù kòtàbù káàsìbù a lè sọ pé káàsìbù tí jáfù rẹ̀ wá ní káàsìbù náà kọ́ọ̀lù lọ́ọ̀bù tàbára kàwọ́tà àlà kìrọ́ọ̀mà káàsìbì. ẹtìrì bẹ́ẹ̀ jáfù rẹ̀ lè jẹ́ kàtàbátù jáfù rẹ̀ lè jẹ́ kòtàbù ṣùgbọ́n kò táàbù ní báyìí wọ́n jọ fara jọra ní wọ́n yẹn ti kankan náà ilé kéwu ilé alámgala òun náà ń gbé ní kíni o kò táàbù wọ́n ní àmì wa mú mi lọ sí ilé kéwu ṣe kò ní gẹ́gẹ́ tí ń bẹ lọ́pọlọ rẹ̀ tó fi sí àárín ìfìdí bẹ́ẹ̀ fún ìbámu ṣàfẹ́ wọ́n ti mọ̀ fún mi. táwọn ìyàwó ti ilẹ̀ rẹ̀ wọ́n tẹ̀sí tó ṣe pé àti jùlọ padà fi pọ̀ wọ́wọ́wọ́ yìí ajé lásán àfi àwọn ìyàwó ẹlòmíín ti gbọ́dọ̀ alẹ́kọ̀ọ́ tó ń gbọ́ kí ó tó ń gbọ́ súnlẹ̀ ìyàwó rẹ̀ ọgbọ́ tún pẹ̀ lọ́pọ̀lọpọ̀ àwọn aláàbí sáfà máa ń tètè àwọn náà máa ń kú lẹ́kọ̀ọ́ gan o gbọ́ àlá máa ń tètè kú jù ọmọ ẹgbẹ́ ẹ̀ ti ka mẹ́jọ wa tí ó ti kú kẹ́tọ́rí méjì nu wọn tí ó wù kí ló dé fà á ọlọ́run dákun sàánú amájà orógún o. Ajari àríwá aláwọ àwọn ará ilẹ̀ yorùbá ọmọ wọn ń sọ ní ọdún wẹ́rẹ́wẹ́rẹ́ o àwọn tó wà ní àwọn ẹ ẹ kílẹ̀ kan rẹ̀ yóò gbé tó wà ní sàǹfàrà tó wà ní ẹ ẹ bọ̀rùnú àwọn ni wọ́n lè sọ ni wọ́n sàlàyé pé ogun ọjọ́ iná kọjọ ẹ̀bà ọjọ́ kúkẹ́ kọjá màlà ọjọ́ kà ìnáwó ẹ̀ láyé lè yọ̀ ọ̀dà wọn gbogbo ẹ̀ lọ́dẹ̀ tí mo kó jó ní yorùbá irú èyí tó ń ṣẹlẹ̀ láwọn ilẹ̀ haúsá yẹn ọlọ́run bá jẹ́ ara ẹ̀dá bá bá pọ́ gọ́rùn tí wọ́n lè fẹ́ nìkan bọ̀ kálukú ó sì sin wọn ẹ̀yẹ kan náà ló kú o láéláé àwọn haúsá ò ní ṣe sí wọn. kódà wọ́n ní máa ń ṣẹlẹ̀ táwọn ẹni tí wọ́n máa ń pa yẹn tí wọ́n bá pa bíi two hundred àti three hundred and twenty lẹ́yìn tẹ̀sẹ̀ làwọn ní ọ̀pọ̀ ọ̀tà tó tún máa tajà lọ pé yorùbá lè bóde rẹ̀ àbí wọ́n kàn máa jagun kí wọ́n á ṣe pàdé káàkiri lọ́fẹ́ pàdé ẹ ẹgbẹ́ pàdé sùkúlù àdìgẹ́ wá sùkúlù àdìwò ni yorùbá lè fi ẹ kọ́lọ́ bá jarú sùkúlù àdìwò yorùbá lè jarú yorùbá lè gbà wọ́n máa fògùn wọ́n máa fògùn jánu lásán wọ́n lẹ́nìkan ló ń mọ ògùn bọ́ à ó mọ ògùn bọ́ ok ọlọ́ba kéjì bàbá olóògùn wọ́n tún ògùn mẹ́rin wọ́n gbé bọ́ mẹ́ta lẹ̀ ìbọn bò bò ìbọn zakabla wọ́n yìí kéni ewúrẹ́ gbọ́n ra nù ọkàn rọra àbẹ̀rẹ̀ báyìí wọ́n yìí kéni ìgbà tí ẹ gbé èké tó tẹ̀ sí báyà fà ẹ̀rẹ́ pọ̀ tìtì ni bàbá ẹ̀ mọ ogun bọ́ ẹnìkan lòun ní ogun bọ́ ẹ ti dé wọ́n yàn ní èké èké èké forty seven bí forty five ni wọ́n ti dé sixty. ẹgbẹ́ wọn máa tẹ̀ bí kéèyàn máa tú omi inú ọ̀rá bí ọ̀tà báyìí. èèyàn kan péré lọ́bẹ̀ ikú báyìí yóò bá òní jáde mọ́ ìgbé bẹ́ẹ̀ ti kú yẹn wọ́n pàdé síbẹ̀ ni wọ́n ò ní débẹ̀ mọ́. akẹ́kọ̀ọ́ rí bẹ́ẹ̀ fáwọ́sá ó jáde lónìí ń lé sọ fún wọn ní wọlé. olókùlùkù wa yóò gba wọn fẹ́ẹ́ dé tẹ ò rí bẹ́ẹ̀ nísìnyísìn náà ni ó ti sáré yí ìpinnu pé kò wọ́n wọlé lónìí. ibi mo ti lọ òun ni bí àwọn ibi tó ṣe fáwọn ọkùnrin lọ fi ẹ̀yìn sọ tàbí wọn bí ti lọ nìyẹn. wọn kú rẹ pẹtẹ ẹrí pa àwọn obìnrin náà wọn máa kú yẹn náà ṣẹlẹ̀ lójú ayé àdébí sọgbọ wọn wà lọsẹlẹ ọ̀pọ̀lọpọ̀ àwọn sọhábà tí wọn lọ sójú ogun wọn ká sílẹ̀. ìwọ́n bọ̀ wọn sí kálukú náà ti ń kú lọ́pọ̀ kan ọ̀sán ní ṣe kansa ẹ̀ẹ́dẹ̀ẹ́dẹ̀ mọ́tà wà kìíní kàrí àtàkùn kọ̀ á ti sẹ́ni òkú ṣe bá ti rí àwọn obìnrin yẹn tó níyé wọn ibi ọmọ yìí ọmọ ẹ̀sìn ni wọn ẹ̀sìn láti ẹ̀ma bá béèrè wọn. ọwọ́ ní ìmọ̀mù ṣáfì ní pínlẹ̀ yìí pé mọ́jọ́ moru kan ní ọ̀dẹ̀ yá mi ọ̀dẹ̀ pé wọ́n ọ̀dẹ̀ gbé lọ bòmí bòmí ti lékọ̀ọ́ kọ̀dáfà àtúndì fílíkù tàbí ọwọ́ àjòyè sílé kéwulé wọlámiyẹgùn àyíǹda mọ̀tò àti ìmọ̀ àlùmíọ̀. ìyá yọ wà ní ohun tó fà bá omi ẹ̀fọ́ àfàgbò afáàlẹ̀ ìgbowó lè kéwò nígbà tí oníjọba tó mú lówó lè gbowó tó bá fi ẹsẹ̀ sí orí nǹkan bí fún wọn. wọn ni fọ̀kánà ni mo رضي مني أن أخلفه إذا قام طب الإمام الشافعي رحمه الله لا تعير يقيس في olùkọ́ yẹn wá sí yọ́nú sí ìmọ̀ ṣáàbì ní olùkọ́ yẹn yọ́nú sí mi pé kí n máa rólé fóun tóun bá ti dìde wọ́n bá dìde bàbá ń ká àwọn ọmọ gbòòrò ní látàrí ẹsẹ̀ fótó. لما ختمت القرآن دخلت المسجد فكنت أجالس العلماء. wọ́n nígbà mọ́ wá parí àlùkọ́hán wọ́n mi ẹ̀fọ́ àfáà ti hà kányányá mọ́ wá wọnú mọ́sálásí wọ́n bẹ̀rẹ̀ sí ní jókòó sí àwọn olùmọ̀. وكنت أسمع الحديث أول مسألة فأحفظها. لكن إمام الشافعي mú púpọ̀ yìí wọ́n lè mi máa ń gbọ́ hadith mi máa ń gbọ́ àgbọ́yé àwọn àhàsórí. ولم يكن عند أمي ما تعفيني أن أشتري به قراصيص قط. tó wọ́n fi ẹgbẹ́ kìí ṣe wọlé àkọ́kọ́ ẹjọ́ ọkọ sálákà nígbà tó ń kẹ́kọ̀ọ́ lọ́wọ́ jọ̀wọ́ àbíjá sí ọlọ́ọ̀kẹ́ yìí sálákà nígbà tó ń kẹ́kọ̀ọ́ lọ́wọ́. ìmọ̀mù ṣàfihàn rọ̀ṣìmọ̀kù lọ ó ní sẹ́wá rí ìyá mi òrò owó sẹ́fà fà ẹ̀dín ní mẹ́rin ìyá mi ò torí ohun tí fún mi tí màá fi ra ọ̀rọ̀ sí ìsàkọ́tún àwọn ìwé àjákọ tí màá fi hàn tí wọ́n bá ń kọ́ kò tún sówó ọ̀yà. وقلت إذا رأيت عظما يلح أحده فحطه فيه. àbá ni tí mo bá ti wá rí azimọ̀ egungun bí egun màálù àbí egun ràkúnmí tó fẹ̀ bí wàhálà yẹlú tọ́jọ́ wàhálà ákùdù ń bu egun nìsa egun káàkiri fàá tùrù ní ìmọ̀ ẹ̀kẹ́ òbí bẹ́ẹ̀ ó ní tọ́ba ti adi pé mo ti kọ̀ nǹkan tó ti kú bámbám yíwá lọ jù sínú àpò kan torí pé àpò ni ti pẹ́ńlé wa bẹ̀rẹ̀ máa lọ tọ́jú bí sílánì ọ̀yà. ثم قدم وال على اليمن فكلمه لي بعد القرشي قرشيين ولم يكن عندهم لما تفيع tọ ó ní lẹ́yìn ìgbà yẹn bó ṣe di pé wálé kàdé yẹn wálé òun náà ní bíi baálẹ̀ tàbí aṣojú nílẹ̀ yamani kọkànlá mọ̀hùlì káàdùn kùrọ̀ṣìjì apá kan àwọn kùrọ̀ṣìjì tí wọ́n jẹ́ mọ́lẹ́bí ìmáàmù Ṣàfi'í rọ̀ṣìmọ̀hùlọ́ wọ́n wá bá a sọ̀rọ̀ wípé kí n tẹ̀lé wọ́n ní sùnmọ́ wàlámù yẹ́kùn ìdààrún máa tún ọtí ya ni àtàhámàlò lè kò sí nkẹkẹ lọ́dọ̀ ìyá mi tí ó dùn mí di ẹrù àjò fún mi ní àgbẹ̀dẹ ẹ bá fẹ́ tábù sí ọmọ yìí fẹ́ lọ ìlú kan ọ ọyẹ káàbù kò tún sí ẹni kọ́ dẹ̀ kẹta wọn ò rówó sẹ́fóònù one wọn ò rówó ràwé two wọ́n tún dìgbà tí wọ́n tún fẹ́ mọ́ ọmọ tíwábù kò tún sówó ọyà. ọ̀rọ̀ hànẹ́tì dárò àti síta tàhásùwọ̀n dì náírà fàákọ́sì ni wọ́n ní ìyá òun bá lọ fi ilé rẹ̀ dógò àbí amógún ọ̀rọ̀ ọmọ ṣebí àwọn obìnrin táwọn àárín yẹmẹyẹmẹ ni táwọn ilé ìṣirò ilé ẹlẹmi ọmọ àlùfàlà tọrọ bára káàkiri gan ọkọ mi ti kú tọkọ yìí òkú rí àwọn táwọn aláìsí àdàbí aláìsí yìí náà kan kíláàsì fóbi kíkálukọ máa bóde kọ máa sọ ẹlòmíì fi tó ti gbádùn ìmọ̀ àtọ̀rọ̀ nǹkan káàkiri dé èèyàn padà rí ohun tí ń dọ́dọ̀ ẹlòmíì kan ó ju tú tí eh, obìnrin ti ń bẹ tọkọ ẹ wà láyé tẹ́jẹ̀ ń bẹ lọ́rùn tiẹ̀ gan tóun kẹ́ ń rí lọ. erùkẹ́ àwọn aṣọ yẹn di àríjàre kékeré ògbóró àwa yìí àtìyá àti bàbá gbàgbà nípò kátà tí wọn la fi ló fi wọn sá wá kò láyé. fi hàn wá sọ yẹn dì sẹ́pẹ́ eh, eh, ọkọ̀ mi ti kú ọkọ̀ òkú rí àníyàn ni ó kú ẹlòmíì ò tún kú tọ́ bá tún yá. ẹ̀rí wọ́n ní yàyò àdì rọ́hà dẹ̀tí dẹ́ rọ́hà bìsítàtà àṣàrà dìínà ẹ̀rọ. ọlọ́ọ̀fi mọ́ mẹ́rìndínlógún ló fi dógó ọgbà sixteen dínà ọwọ́ àfilé lẹ́gbẹ̀ẹ́ ilé mi ni o. tó الإمام الشافعي رحمه الله تعالى قولي فرهن الدار بستة عشر دينار ìyáwá lọ fi ilé rẹ̀ dókò àbí agbóhùn ọ̀rọ̀ ọmọdé yẹn ìwọ̀n tẹ́lẹ̀ mi lè lọ gbé rẹ̀ ṣe pálapàla lórí pọ́fẹ́rẹ́ àtàtúbàtà fọmọ etí làákà obìnrin bí ìsàjọdé ìyá yìí wà lọ gbélé ẹ̀ta àbí ó fi dógò sixteen dinar ọwọ́ afúnmi ìyẹn ni mo padà mú dání bá wà pẹ̀lú mo fi bá fún un. هيا لما قدمنا اليمن عملني على عمل محمد فيه وزادني عملا محمد فيه فزادني عملا وقدم العمار مكة برجع أثنوا علي وطور في ذلك به طب الإمام الشافعي رحمه الله تعالى رحمة واسعة ولنبقى مواد يمن ẹni tó jẹ́ wálé yẹn ìyẹn bí alákòóso tó wá láti lẹ̀ mọ̀jú tó ẹni tó jẹ́ bí ọgbà mi ti sẹ́kàn ọ̀hún mi tó ni pé mo sẹ́yìn dáadáa ó yé mi wọ́n tún fún mi ní sẹ́mi ọ̀hún mi tó mi wọ́n tún òun tún lórí yìí mẹ́ wọ́n tún sàlẹ̀ sí sẹ́mi fún wọ́n ní alẹ́ ọ̀márù mákìádá àwọn tó wá sí ọmọrọ wọ́n wá wá iyì fóun ṣèbí à káfí báyìí báyìí ló ṣe rí ó ní bó so ti pé kọ̀tọ́ra lè ìdáre kàdé wọ́n padà di pé ìrẹsì òun bẹ̀rẹ̀ sí kò káàkiri bóun ṣe bẹ̀rẹ̀ sí bí gbajúmọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ ni. وقدمت من اليمن بالرقيق بن ابي يحيى وسلمت عليه ووفق وقال تجالسون وتسمعون وتسمعون وتسمعون فإذا سمع يحسكم شيء دخل فيه أو نحو هذا من الكلام قال وتركته ثم لقيت سفيان بن عيينة فسلمت عليه ورحب بي وقال قد بلغتنا ولايته وما أحسن ما استنكر عنك وما عديت كل الذي لله عليه فما تعرف قال وكانت معرضة سفيان إياي أبلغ مما طلع به ابن أبي يحيى ذكر خبرا طويلا في دخوله العراق ومن وملازمته محمد بن أحسن ومناظرته له سرقته لأنه لا تهم ما وصلنا له في هذا البحث. طيب الإمام الشافعي رحمه الله تعالى قال nígbà هو òun wá kò ní yamani yẹn wọ́n pàdé ẹni ọ̀sálámọ̀ tí ó ní ẹlẹ́rẹ̀ sí ní búrú ìyẹn wá ń sọ wípé gbàdó ẹ kí wọ́n ní ọ̀hún jókòó sí wa ọdún ṣe báyìí ọdún ṣe báyìí lápẹẹrẹ bí ká sọ wípé fóun kí ó lọ́wọ́ ni wọ́n lẹ́sọ̀ à ń sọ àpamọ́ mi ọtún kọ́ ọmọ ọdún ṣe báyìí ọdún ṣe báyìí torí bẹ́ẹ̀ fàyídà ṣẹ́ra alẹ́ àhìnìkùn ṣe ń dákàlà fi wọ́n lọ sá sọ̀rọ̀ oríṣiríṣi ọ̀hún sá kó lọ́dọ̀ ènìyàn ìdòwú mọ́kàn dísẹ̀ ó ní mo wá pàdé Sufyan ibn Uyayna mo sálámà sí yẹn ìyẹn kí mi káàbọ̀ ìyẹn wá sọ wípé kọ́dúmọ̀ alága sí mẹ́rin láyà túnká bí o ti jẹ́ ẹni tí ó jẹ́ alákòóso nípa ìmọ̀ o ti dé dìgbọ́ wa kí da tó ohun tó pọ́n ká nípa rẹ̀ ṣùgbọ́n o má àtẹ́yìntà tó lẹ́lẹ́ ní ìlà ìyàlẹ́ ṣùgbọ́n òṣìṣẹ́ gbogbo nǹkan tó jẹ́ dẹ́dẹ́ fẹ́ẹ́ kó o ṣe nípa tọ́lọ́hùn. torí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sì kó níbí yorùbá ọ̀fẹ́ kò níyàwó má sì kó mẹ́ ọ ẹ̀ pé lu ẹ̀kọ́ ẹ̀sìn níyàwó ẹ̀rì pé títí dòní àwọn afá aláṣẹ ti ti pọ̀ rẹ̀. ẹ̀wọ̀n ayé bá nẹ́bí sọ́lọ́ ẹ̀sẹ̀lánú ìmọ̀ ìyàmọ̀ ìmọ̀ ìgẹ̀gẹ̀ ọ̀yàmọ̀ ni oríṣi ló tún sọ islam yamani agbóyèké yamani ètùtù ọba fẹ́ kí hadithi tó yẹ ju a ojú yamani sáré torí bẹ́ẹ̀ má ti sẹ́rí o wọ́n ti sẹ́ wá rí wá sí sùmíàdù tó ṣe fún mi yẹn a ó tó kún gbójú tí ibùdó mi yá yà sọ lọ ọlọ́sà sọ̀rọ̀ tó gùn ní bó ṣe wọlé ráàkì àti bó ṣe takú sí ọ̀dọ̀ àfàwà muhammadu alhassan àti bó ṣe ń bá bọ̀rọ̀ jomi tó rọrọ̀ wọ́n ní ṣùgbọ́n kí iṣẹ́ yẹn la gbà lérò bí báyìí ní ohun tá a fẹ́ lò ní ẹ̀gán òun ni bó la bá àti kẹ́kọ̀ọ́ kí lójú ẹ̀ rí nípa àìní wọn ò rówó sẹ fólùkọ́ wọn ò rówó ràwé wọ́n tún kẹ́kọ̀ọ́ sáfù lọ kẹ́kọ̀ọ́ wọn ò tún rówó wọn àdáyé kìlá ó sì padà di ẹlẹ́kọ̀ọ́ ó di olùmọ̀ tó fi gbé náà lè gbàgbé ẹ̀wọ̀n ti ayérayé wọ́n ní ìmọ̀mù ṣàfihàn rahimahullah ọwọ́ akọ ọ̀rọ̀ yìí ọkọ̀ ọ̀rẹ́ńtẹ́ sí muhammad bin hasan ìsìmọ́nì ààbò òṣùbàbò nítorí pápá yẹn kọ ọkọ̀ fún òjé títírà rẹ̀ ọdọ́dọ̀ rẹ̀ kọ́ni kó lè mọ́ ńlá mú ṣàrọ́ àyìnbó ń rọ ààbò mi ńlá. فمن كان من رأى قد رأى من قبله العلم يأبى أهله أن يمنعوه أهله لعله يبذله لأهله لعله ó ní sọ fẹ́ sọ pé làmútàrà àyínú máa ń rọ ààrùn mi lẹ́rù ẹni tọ́já sí pé ojú kẹ̀kẹ́ ò rí máa ààrùn mi tí ò rí irú rẹ̀ ni wọ́n mọ̀ ń ká ní ẹ̀mọ́ ń rọ àrùn kọ̀dọ̀rọ̀ àmọ́ ń kọ̀ gbìlàwọ̀ ẹni ọba sì rí oṣù rẹ̀ yẹn tó ṣáájú ẹ̀ nìyẹn wọ́n ní alẹ́ ìlú yá bá àìlú ìmọ̀ àwọn ẹni rẹ̀ máa ń kọ̀ á ń yẹ́mu náà ń rò àìláwọ̀ ìyẹn ní pé àwọn ẹni tó bá jí olùmọ̀ fún yẹn tí ìfẹ́ sí ká má ṣe kí mọ́ ọ̀dọ́dọ́ ẹni ló ní ó ṣe é fi kọjá sí nìyẹn nìyí yóò lé ìmọ̀ yẹn lé àlè ní fáwọn táwọn náà tún lẹ́tọ̀ọ́ sí làálàá ó ṣe é fi fẹ́ nìyẹn síbẹ̀ nítorí ẹ̀ kì í wu àwọn olùmọ̀ kọjá sí fẹ́ni ló ní ìdìmọ̀ wọn wá ní dẹ́mọ̀ pépé lọ́pọ̀lọpọ̀ gbàrà yìí táwọn afáàbá rí ọmọ tí ó ní làákàyè rẹ̀ papò. pàpà jùlọ ọmọ tí ó ní gàdó fàáfà pẹ̀lú ẹ̀wọ̀n ìmáàmù Ṣáfi'í rahimahullahu ta'ala nígbà wọn fi lọ kí oúnjẹ òní kìí ṣe pé wọ́n fẹ́ wọ́n sì kí fún wọn. ṣùgbọ́n kíka kí wọ́n ti ń ka pẹ̀lú ẹ̀rọ ó yá ìmáàmù Málíkì ó yá wọn lórí kẹfẹ́ áá ọmọ ní kéwú dáadáa báyìí lórí ayé pé tíra tá a fà tí wọ́n mọ fún ogójì ọdún bóyá ni ìmáàmù Ṣáfi'í lo ogójì ọjọ́ ń ìyá àlùmọ́ àtọ̀. àwọn ni mọ́mọ́ Malik rahimahullahu ta'ala ló ti sọ fún níjọ yẹn pé ìwọ fata ìwọ ọ̀dọ́mọkùnrin yìí mo rí i pé mọ́lẹ̀ ń bẹ lára rẹ̀ láàtò hó ilmàṣíà má gbà pẹ̀lẹ́sẹ̀ o afẹ́sẹ̀ ni máa ń gba ìmọ́lẹ̀. tí ọmọ gbé wáyá yìí péjì kan lèyàn lè yàn ọkọ̀ tẹ́lẹ̀ yóò di mẹ́ta.

irúfẹ́ nǹkan bẹ́ẹ̀ náà lọ ṣẹlẹ̀ sí ìmáàmù Ṣáfi'í rahimahullah ní wọ́n sọ pé àwọn olùmọ̀nì yìí àwọn tó nímọ̀ wọ́n kórìíra ká lẹ́nà ìmọ̀fẹ́ ni tí ọlẹ́tọ̀ sí mọ̀ ẹ̀tọ́ wà mọ̀tà ayé ẹ̀ ń kọ́ yẹn tí ó lọ́wọ́ ọmọ tí ó ti ṣe ó ti tó ṣé wò rí pélé ni onídìí ẹ̀ ní. ẹ ò kí yẹn máa gbọ́ fún gbá. Ah, ó ti jà báyìí bí làákà yìí rẹ̀ ti pẹ̀ tó ọba ní kọ́ ọ̀rọ̀ ọjà rẹ̀ agbára rẹ̀ ò lè ka àwa lè ti báyìí tá a máa ń fi ipa gbọ́ yí agbọ́ yí lábá délé náà lè má rọrùn mọ́. ṣùgbọ́n bàbá yóò tọ́ka sí sọ pé o ti tó o ti rí láyà dáàjì. hátà láwọn àìlẹ́sàwó láyè fàmù. torí dẹ́rù kò dáa yìí. ọ̀rọ̀ yẹn gbé abẹ́ tó ló ti pé ìṣesí àwọn olùmọ̀ nìyẹn ẹni wọ́n bá rí bó ní ìfìmọ̀ tó ní ìbímọ tààrà báyìí ah, wọ́n wáyé gẹ́gẹ́ máa sọ àwọn àpáàtò tó èsì náà eléyìí ẹ̀fílẹ̀ tó ẹ máa sọ àwọn àpọ̀dodo akẹ́kọ̀ọ́ tí wọ́n bá rí gbígbìn ẹ̀jọ́ ẹ̀ lágbára láyé wọn lè sọ fún gbìn láyé sọ ni wọ́n ti máa fojú ya fọ́tò pé eléyìí nírú orin lágbàáyé ká aláwo yẹ kó lónìí lè áhìn yìí láàlá òun láàlàrún yagololòwò lè àlè láàlàrún. bóyá ọmọ yẹn lè lọ ná ìmọ̀ yẹn báwọn tó lẹ́tọ̀ọ́ làálàrún làwọn ní òfin ní ìsìlámù láti fi nǹkan kéwú nǹkan ní kéwú èyí tó ti gbé oúnjẹ náà. tó wọ́n ní ọ̀wájà iléhi muhammadu hasan ma àròdà mi kùtù wọ́n ní àfọwà muhammadu hasan ọwọ́ adojú ohun tó gbà lérò tó síra rẹ̀ kó dojú ẹ̀kọ́ ọ̀kàtà bá a ọwọ́ abẹ́ ẹ̀kọ́ nígbà yìí wọ́n lórí yìí lọ́kọ́ lọ́sẹ̀ǹdì sáfà ìgbà tí tí àwọn olùmọ́ni wọ́n yẹn fẹ́ mẹ́kọ̀ọ́ fẹ́ tó bá ní ilẹ̀ tọ́lẹ̀ nìyẹn lè nà fáwọn táwọn náà ní ilẹ̀ àfáwọn akótóra tó ní ìdìbò kọ́dà àfọ̀gbà yìí. wọ́n ní sẹ́rí ìmọ̀ قل مقدار من محمد الحسن رحمه الله وكر بعير مقدار لدور ẹrù ní ńlá ta lè ní láti wọrùn sẹ́yìn rà fún mo ní sẹ́ra tó ń kọ́ lọ́dọ̀. èsì ìlera ẹrù tó ṣe é pé á dì sórí fún mi wọ́n á dẹ̀ mọ̀ yẹn ti ẹrù bẹ́ẹ̀ irúfẹ́ ohun tí mo kọ́ lọ́dọ̀ rahimahullah wọ́n láwọn olùmọ̀ tó máa ń sọ báyìí. wọ́n lọ sí sẹ́mi ní dúnlẹ̀ kàlẹ́ ní sáà lọ́kìlá ní dúnlẹ̀ jẹ́ ìyá bàbá. tọ́ àwọn olùmọ̀ máa ní ẹni tí ọba lè tọ́wò dúnlẹ̀ kàlẹ́ ìyẹpẹrẹ kíkọ́ ìmọ̀ kò lè tọ́wò ní wákàtí kan bàkí àfihàn lè jàhálí abada irúfẹ́ ẹni bẹ́ẹ̀ á dẹ̀ sẹ́kùn nínú ìyẹpẹrẹ àìmọ̀kẹ́ títí ayérayé. yọ sẹ́kùn nínú ìyẹpẹrẹ àìmọ̀kan títí ayérayé àìrí wákàtí kan lọ́lọ́run ò lè ní faradà láti kẹ́kọ̀ọ́ o ó fi hàn yí pé èèyàn lè lọ kọ́mọ wákàtí kan tí a sì wúrò fún yẹn títí ayérayé bí ẹ bá ti wá lóun ò lè ṣe sùúrù wákàtí kan yẹn ìyẹn pẹ́ẹ́rẹ́ àìmọ̀ kántẹ́ẹ̀tì máa jẹ́ tẹ̀ títí ayérayé ìgbà ìgbẹ́ yẹn ó di sùúrù yẹn ó di faradà ni. bákan náà nínú àwọn àṣàrù mi gọ́ọ̀lì alkọ̀tọ́n afáàní àtẹ́sùlùkù fa. àtẹ́sùlùkù fa tàbí ìtìjára ṣùgbọ́n ẹ̀zọ́rì kọ̀ọ̀rọ̀ nínú àmàṣì. وكنت أقترب إليه فلما كان ليلة أردت أن أنحدر إلى المغفرة قام وتحجر من الليل بهذه الآية أما وغالب القسطان آه ó ní mo lọ sí kúfà ìtìjára láti lọ sówò mo wá sọ̀kalẹ̀ sí tòsí ẹni tó al-A'mash àfáàní ẹni yìí ní máa ń lọ fi ọ̀rọ̀ rẹ̀ ti Abdullahi bin Mas'ud radiyallahu ta'ala anhu àti ẹni wọ́n sọ pé ọba Abdullahi bin Mas'ud di láyé. wọ́n ní wọ́n kún tó àkítẹ́lì fún ilé ní ń lọ ní ń bọ̀ sí máa ń dọ́dọ̀ àfáàyàn. onígbà tó di òru ọjọ́ tí mo fẹ́ lọ sí pásítọ̀ tí wọ́n fẹ́ kó lọ́dọ̀ rẹ̀ wọ́n là fà wá ń ṣe tàhẹ́jòdì lóru àyà tí wọ́n ń kà ní. أعوذ بالله من الشيطان الرجيم شهد الله أنه لا إله إلا هو والملائكة وأولو العلم قائما بالقسط لا إله إلا هو العزيز الحكيم ó lè ń gbọ́ bí afáǹfì áyà yìí láàyè ṣẹ̀dúdà lọ ìwọ̀n jẹ́ annahu la ilaha illa hu pé kò sẹ́ni tọ́lẹ́tọ̀ ti lọ sọ́dọ̀ àyàfẹ́ Allah wàlùmọ́lá ìjà àwọn mọ̀lẹ́ka náà ń gbà bẹ́ẹ̀ mọ̀lẹ́ka bọ́ síwájú. وأولو العلم قائما بالقسط àwọn olùmọ̀ tí wọ́n dúró dọ́gba àwọn náà jẹ́rìí bẹ́ẹ̀ pé la ilaha illa huwa al-azizul hakim pípọ̀ sẹ́ni tó lẹ́tọ̀ọ́ sí ìjọsìn náà dọ̀ àyàfi ọlọ́wọ́n bọ́ba àlá ọba olùborí tó jẹ́ alátìpé iṣẹ́ àti àyà tó tẹ̀lé. lọ́dọ̀ dájọ́ ìṣẹ̀yẹ̀wò kan níbẹ̀ lọ́dọ̀ ọlọ́run lọ́lọ́run bẹ́ẹ̀ sì máa fẹ́ wọ́n gbà tó yọ ọdún sí islam. أفوى الأعمش وعن أشهد بما شهد الله أستودع الله هذه وهي لي عند الله وديعة إن الدين عند الله الإسلام قالها مرارا. طب وأنا أفوى الأعمش gbàtọ́ káyà débi báyìí ṣe àpẹẹrẹ fílà ní gbogbo ń ṣe lọ́wọ́ ọwọ́ adéwà ánà àṣìhádù bímọ sẹ́ni الله rẹ̀ pẹ̀lú mu tí ọlọ́run ọba jẹ́rìí nípa rẹ̀ pé kò sẹ́ni tó lẹ́tọ̀ọ́ sí lọ sí lọ́dọ̀ àyàfi ọlọ́ kàtẹ́lẹ́ lè tún túmọ̀ ọlátúndẹ fún àwọn olùmọ̀ níbi tọ́lọ́wọ́n bá ti dágbà rẹ̀ tọ́jú àpò àwọn màláíkà àwọn olùmọ̀ ló tún dágbà sí lẹ́ta àti ipò àwọn olùmọ̀ àgbóṣókè rẹ̀ tọ́lọ́wájú gan-an àfáà ní ìmí náà jẹ́rìí tí mo tọ́lọ́run jẹ́rìí sí yẹn. àti wípé àyà ìbò filẹ̀ kọ́má jẹ́ ìyẹlẹ̀ ìdánlọ́ ìwádìí yà. ọjọ́ àfipamọ́ fún mi lọ́dọ̀ lọ. àlèwádìí yà ọ̀nà tí yẹn gbé sí yẹn lọ́dọ̀ pé bá tọ́jú ẹ̀ yóò gbẹ́nu ọ̀rọ̀ tí a fẹ́ lẹ́kọ̀ọ́ tàbí ọmọ ní máa ń lówó àlè àlè òun. إلا ودائع ولا بد يوما أن ya الودائع dúkìá ara lé jẹ́ nǹkankan ju afúntọ̀rọ̀ pamọ́. ọjọ́ kan ọjọ́ ìjọ kan ló ń bẹ̀rẹ̀ à ń sọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ wà fi wọn làfa wa ń wí bẹ́ẹ̀ pé wà níyà ni ẹ̀yìndà lọ ni wà níyà ọmọ ajé àfipamọ́ fún mi lọ́dọ̀ ọlọ́run ayé àjẹ ìgbè mi náà ti jẹ́ àti pé wà níyà ti ní ẹ̀yìndà lọ ni islam dáadáa jẹ́ sẹ́yọ̀ kẹtọ́lọ́ yọ ọdún sí islam wọn lọ wí láì níyà ìgbà tí ń wí ọ̀rọ̀ yẹn. وبلغت إليه فودعته ثم قلت إني سمعتك تقرأ هذه الآية فرددتها فما بلغك فيها. طب wọ́n ti máa wá lọ jí bàbá aláàárọ̀ ń tẹ́mọ̀ fóònù jìtẹ̀lẹ̀ yín tẹ̀lẹ̀ òun ogún ọ̀pẹ́ nìkan ń wò ó gáálí pẹ̀lúkọ̀tọ́ọ̀nì olóhùn lọ jí bàbá láàárọ̀ kòtò fàyè. ọ̀wà dáàtúrù ọ̀wà dágbére fún un ẹbí ti fẹ́ máa lọ ẹ mọ̀ máa lọ kọ́ fẹ́ padà sí dáadáa. mo wá sọ fún pé mo gbọ́dọ̀ ń káyà yìí tó ń bá ara rẹ̀. ọmọ bàlágà ọkà fi ha ìyẹn ni pé kí lọ́ọ́ máa léyìn ẹ̀fọn tó fi ṣe bẹ́ẹ̀ yẹn.

عن عبد الله بن مسعود قال قال رسول الله صلى الله عليه وسلم يجاء بصاحبها يوم القيامة ويقول الله عز وجل عبدي حي إلي وأنا أحق من بقى من أهل عبدي الجنة ẹ̀rí kájẹ ní hadithi àgbélẹ̀ rọ nígbà nígbà nígbà láì má kà. rọwá ni ọdún kan wà lọ́dọ̀ rẹ̀ ó ní rọ̀rọ̀ yìí fún mi rí ọwọ́ adáhùn ti wọ lọ́ọ̀dì ọdún kẹrin ní ìbísọ̀ ọmọ onímọ̀ bá kú padà sáfù òun ti gbéra fóun lọ tẹ́lẹ̀. mọ wá dó sẹ́nu ọ̀nà rẹ̀ níjọ́ yẹn títí tóun sọ pé wọ́n máa fọ ogun tí bá ń sọ gbàtọ́dún kẹwàá pé wọ́n á ní àhà àbá Muhammad ọdún kẹrin ti pè ọwọ́ yìí pé àbúwá èyí sọ fọ́ọ̀rọ̀ yìí wá lọ́dọ̀ tàbí lẹ́nu ọ̀sán ọ̀dì ẹ̀ mọ̀ amos yẹn bá lọ fi ààrẹ tó jọ jẹmọ òdòwò nìyẹn tó pẹ̀lú bá aláyé tó ó ní òtítọ́ Ọlọ́run sọ yìí pé sọlọlọ àtọlọ pé wọn á mú ìsọ ìdí àyọmọ ìtẹyàmọ ẹni tó jẹrú ẹrí ìwọn amú wa Ọlọ́run bọba adédọ máa sọ ìfẹ́ ẹrú mi má yẹ jáde lẹ́yìn. وأنا أحب من وصف بالحسن قلت لا لكوا لصدر بموزم الله تقول كا لكوا نيا تقول بأمر بوالدنا ثم أدين ديا قيل رجل تقول الأعمش طلع في أراسي أخاه عبد الله بن مسعود رضي الله تعالى عنه وقال أدل رجال تو أي متاسف إلو دينوره ومن irú ọjọ́ pípẹ́ tẹ́lẹ̀ yẹn ló wọ́n bẹ̀ láti tó fi kọ́ ìlú. ọ̀làbọ̀ yìí kọ́ tó bá dì bàbá ìlú ta fẹ́ lò lásán náà ni ọ̀wá kọ́ sí fà tọ́jú yẹn tó wá fi pé ìbọn ọlọ́kọ̀ mi ní ìkẹ́lá yẹn ọ̀sẹ̀ wàá sọ bí wàá fi má ti ti tọ̀ àyè tọ́ bá sọ̀rọ̀ yìí náà ó tún mọ́kọ́ wáyé báyìí náà kọ́tà àti sùúrù ti àfa ìgbàsíkò tó fi wọ́n ní Ali ibn Abi Talib radiyallahu ta'ala anhu. wọ́n lọ sọ ń tó kútùbà kan tó ṣe. wọ́n ní ẹ̀lọ́ fún ọ̀sẹ̀ aláwọ̀ èèyàn ọmọ ohun tó máa jẹ́ kí wọ́n da ni wọ́n. ẹ o wọ́n ní wọ́n mọ̀ yẹn kọ̀ọ̀kan mo jẹ́ ọ̀gá tí mo dá òun ní pàtàkì rẹ̀. ọ̀tàkànlá mo fi rìn ní ìtàlábàjẹ́ àná àfìdárò. torí bẹ́ẹ̀ máa sọ̀rọ̀ ọ̀rọ̀ ọmọ ni ẹ máa sọ tẹ́ ẹ bá ń ṣe bẹ́ẹ̀ báyìí iyì yẹn máa hẹ̀ ta. wọ́n láwọn kan sọ wípé ọ̀rọ̀ Ali ibn Abi Talib ti máa ń sọ ní pé kíyì mọ́tò kó lè mórí kí n máa yọ. pàtàkì ọmọ nìyẹn kan fẹ́ràn tí ọba mú dà ìmọ̀ náà ni ó ti kéèyàn dà wọ́n ní kọ̀ọ̀tẹ́ni mo wá sọ báyìí pé lẹ́yìn sẹ́kẹ́lì mọ́ tó ń. kò sí gbólóhùn kan tó sí èèyàn tó gbòòrò mọ̀ tọ́rọ̀ yẹn. pàtàkì gbogbo ọmọ nìyẹn kọ̀ọ̀kan ni ojú òjì kọ̀dà kí ni ojú òjì kékeré yẹn dà ìmọ̀ ni. قالوا ولا كلمة عفوة بالعلم وبالعلماء والمتعلمين من قول قائل ما ترك الأول للآخر شيئا. torí máa ń sọ yẹn lọ lẹ́nu irọ́ rẹ̀ léyìí bó ti jáwé pọ́rọ̀ tí àlè yìí ń sọ yẹn káàdì ẹlẹ́lẹ́ iná ọjọ́ dọ̀yìn àbọ̀ nǹkan ni ọ̀kì tó sọ asáàrù tán lálàáfíà àtọ́dọ̀ rẹ̀ àbọ̀ àbí èyí lọ́jọ́ dọ̀yìn. tí wọ́n ní kò sí gbólóhùn kan tó fi hàn lórí òkòrò ọmọ tó yẹn pé ìyìn ọmọ nìyẹn gbogbo ojú mú dání yìí rẹ̀. bó ti dájú pé kò sí gbólóhùn kan tó fóṣù sábà má àtàwọn olùmọ̀ àtẹnudí kẹ́kọ̀ọ́ mọ̀ lórí ọ̀rọ̀ táwọn kan máa ń sọ wípé máa tara kalẹ̀ awúwádò lè lè áhìrì ṣe ìhà. àwọn ẹni àkọ́kọ́ sẹ́ǹdẹ̀ tó kù fáwọn tó kẹ́yìn ṣàwọn òbí tùmọ̀ rẹ̀ ń tẹ́ má jà kí n kankan mọ́. ìyá àjò tọ́lá ti fi bẹ́ẹ̀ ni ẹ̀yin náà wọ́n fẹ́ ṣe kàdánù rẹ̀ sí mọ̀ tó wọ́n káwọn wá sọ wípé mọ̀tẹ́rẹ̀ kalẹ̀ awọ́lú ilẹ̀ ákiri ṣẹ̀yìnká. ibi àwọn ẹni àkọ́kọ́ òfin kẹ̀kẹ́ lẹ̀ fáwọn tó kẹ́yìn ìtumọ̀ wípé àwa tá a kẹ́yìn ká máa gbé kíni o ká máa sùn ká máa sàlàyé kẹ̀kẹ́ fáwọn a sì máa káwọn yẹn lẹ́nu. òun ni ibùdó wádìí sọ pé látẹ̀kùn kọ́dídà àbájẹ́ àríbá mòhùn. kólú máa ń sàárọ̀ aládàrú pé wà so má sọ wípé àwọn àgbà àwọn ọ̀gá lọ́gàá ní ọmọ ti lọ kólú máa ń sàárọ̀ aládàrú gbogbo ẹni tó bá rìn lójú ọ̀nà ẹ wá sọ̀rọ̀ wọn ni ó dé kó yẹn yọkè yà lẹ́yìn ẹyẹ lẹ́nu sàdédé máa tún ṣe wáyé náà tún máa tún sọ̀rọ̀ ẹlòmíì kan àti ọ̀sẹ̀ ẹlòmíì mọ́ ni kò ní ẹ bá fi gbódò tó dání òdodo nìyí yanni wọn máa ń mọ yẹn pẹ̀lú òdodo níbi pẹ́ nìyẹn gẹ́ni a lè má fi ìbojú rẹ̀ ṣùgbọ́n òótọ́ rẹ̀ ọ̀dọ́dún yìí ní ọdún yẹn bá tún rí yẹn ó tún sẹ́ máa béèrè pé lọ́sẹ̀ yìí lẹ̀ ń jẹ́ kiri báyìí. kúlù mọ̀ sáárọ̀ àìlà dáhùn mi wá sọ yìí gbogbo ẹni ọba rìn lójú ọ̀nà ìmọ̀ ah, òun yóò dá fà ṣùgbọ́n ká wá sọ wípé wọ́n tara kalẹ̀ àwùwálò lè láàkiri ṣẹ́yà ọ̀rọ̀ yẹn kó sùdá bá mọ̀ ó kó sùdá bójú mọ̀ ó kó sùdá bá àwọn akẹ́kọ̀ọ́ torí máa ń gbé èèyàn kọlẹ̀ ẹ̀ kí làwọn tó ṣe mọ́ ó dá wa lójú pé èèyàn lè tó sàmì lọ́ba tó ò sì lè tá nẹ́bí ọparí. ẹ̀wọ̀n ká lè sọ ń sọ fún bí irú àwọn aláìmọ̀kẹ́mọ̀kàn táwọn máa sọ yín pé à ah, láwọn làdó kó wá tù kí ìbá ṣe ìjà nẹ́bí à iṣẹ́ mélòó wà là nẹ́bí àdámọ̀ ṣe tó ṣe sí àdámọ̀. àgbẹ̀ yóò tún mọ̀ pé àwọn eléyàn nìyí orí wọn ò pé ó jẹ́ wọn máa sọ̀rọ̀ bẹ́ẹ̀. nígbà tọ́lọ́run bá ń tó oníjó ní ìlú tọ́lọ́run ròyìn àná àmúlọ́ọ̀fà àdéjì sílẹ̀ nẹ́bí yìí nà lórí ẹ̀ ṣe bí ọ̀dà pa àwọn òyà náà àwọn tọ́lọ́run bá ti dà fún ẹ̀ nẹ́bí yìí ọ̀sùn lè kí iná lọ́sọ̀ sí kejì wọn ṣù àdá ìwọ̀n sọ̀ lè fi àyìn náà lọ́wọ́ làmọ́ òun ìlú rẹ̀. àwọn bí wọn sọ̀rọ̀ pé ṣéka dáhùn alánà bí wọn sọ pé ṣéka dáhùn nínú àlẹ́ ọ̀làmọ́ àyìn náà lọ́wọ́ nínú àwọn ẹ̀dùn rẹ̀. ẹgbẹ́ gbogbo ọ̀rọ̀ ń wòye pé wọ́n sọ̀rọ̀ símọ́símọ́ tagídí tagídí mo ń sọ̀rọ̀ kan fún àwọn ẹ̀kọ́ àgbàdo àgbà àjálù náà já ló Habibu Agége ìmọ̀ alágídí pẹ̀lú súnmẹ̀nì àti ìmọ̀ atakò òtítọ́ lójú àyè pé wọn ń pọ̀ tẹ́lẹ̀ ọlọ́run ti ka ìmọ̀ yẹn kó lára ìyẹn náà máa jẹ́ wà bí wàá gbogbo gbà ní ìgbà ọjọ́ tíjọ́ tí ìyàbá sọ pé opó sì di ẹ̀sìn ló máa máa sọ àwọn ọmọ ẹlẹ́yìn ọ̀padà jùlọ yóò di olódò yìí. ìgbà tí mo ń sọ fọ́kẹ́ náà ẹ wá gbàdá kéwú tá à ń sọ̀rọ̀ nípa mo ní ẹni tẹ́lẹ̀ mọ̀ ti jẹ́ ń kéwú ni ó sì yẹ torí mi mọ̀ mọ̀ á ní àárọ̀ o èdè lára ni wọ́n máa ń kọ́ níbi tó ti yé olùdíje sọ̀dágájà rẹ̀ ní òun ni pé kìí ṣe tó ṣe kó lè máa sọ̀rọ̀ láì mú nǹkan dání láti wò láti mọ̀ pé ìmá lẹ́mù tọ́lọ̀ máa ń mú kálukú. ṣùgbọ́n kí á gbé gègé ká fi dára ọyá ayè nínú ìtẹ̀síkọ̀. bóòlù àjálù ti máa wọlé sí bó ti rí rẹ̀ ọ̀la ìtàkùn tó nẹ̀ yóò fi máa kílẹ̀ àtàkùn bí ìyẹn ń bọ́ kí ó tọmọ mi sí sí níjọ́ tí yẹn fi sọ pé tìlànà nẹ́bí bò ó yóò máa di olódò ìhun tí ọ̀yẹ́ kó sì sọ pẹ̀lú agídí yóò sì sọ tọ́lá yóò lè sọ pé rú rẹ̀ ábàdà ṣé bàbá rẹ̀ ní ọkọ rọ̀ wáwò ṣe káàdì sínú tíra àbóhùn ní ọkọ rí tí a sọ wípé àfa ṣe káàdì lọ́gbà wa ṣe káàdì lọ́gbà wa because mo ti da gidi afẹ́ takò dodo ni wàá wá jábọ́ ẹ ọ̀pẹ́ táwọn ò pòfẹ́sọ̀ wọ́n sọ pé i'm go ẹ̀yọ́ wo sí pòfẹ́sọ̀ sọ̀rọ̀ yẹn kí ni ṣe ọ̀kọ́ jábọ́ nìyẹn mo jẹ́ ẹ̀yọ́ ọmọ sùkúù kí lẹ́ẹ̀fẹ́ ẹ gbé sórí kìíní ayélujára náà ṣe pòfẹ́sọ̀ sótótó i'm go ní kọ́tẹ́sọ̀ ni. <laughs> ẹ ọ̀gá yìí ò ní wò pé ọgbà pòfẹ́sọ̀ àbọ̀jẹ́ kìíní kẹwọ́ kàdáàlì. ìmọ̀ ọyẹ kí ìyẹn mọ̀ láti fi gbá ìmọ̀ fẹ́ kó àti fáwọn yẹn kádẹ̀ fi sí lọ́wọ́ ìgbéyẹ̀ bí a sọ fún òfẹ́ máa fi yẹn ọba náà lọ́ha ọ̀yà bá a jọmọ kéékèèké àìníye nǹkan tí ò yé láàbì níbi tá wà ní. tá bá ti sọ ọlọ́wọ́ ọmọ ti sọ pé ah, yóò ta àwọn bẹ́rẹ̀ rí i yóò ti jọ. lọ́sà kò tó alẹ́ tí ó lè báyà ọjọ́ ta sọ sórí ìbẹ̀rù rẹ̀. káà ní kákẹ́ lọ mú wá sí nípa rẹ̀ èmi bọ̀ dáadáa mo sì ní àwọn màkùtù náà ti rẹ̀ lọ́wọ́. tó fi ọwọ́ rẹ̀ kọ́. àmì sàmà àti eléyìí àlàmì ń bá rí àbí yìí pèrè pé nǹkan títí ń pè jáde ọjọ́ kéwù. ṣùgbọ́n kóró nígbà tó sọ pé ìyapa ló kù pé wọ́n táà nẹ́bí mú wá táà nẹ́bí sọ ẹ́ hàn ní tí wọ́n dẹ̀ sí ti parí mọ́ fẹ́ parí mọ́ lọ́pọ̀lọ́ tó ní pọ̀ mọ́. ọbẹ̀ wúrẹ́ mi bẹ́ẹ̀ lọ́rọ̀ rẹ̀ ti ń sọkọ̀ yẹ. lóbi débi àlẹ́ àlìbáde ló sọ pé àlìlábáde oníwàrà ẹni tó yẹ pọ̀ ìlótò bàbá rẹ̀ kọ tẹ̀síwìkù mẹ́ẹ̀dání. ǹtọ́ dẹ̀ dábí lójú ni pé láwọn tó kéwú láti jọ lọ́dọ̀ àwọn tó ti kéwú láti jọ lọ́dọ̀ bàbá ẹ̀ lọ́wọ́. gbogbo wọn ni wọ́n sì sílẹ̀ ju àwọn táwọn àtẹ̀ kéwú lẹ́yìn lẹ́yìn lọ tọ́lọ́ òní inú ga máa fi ròyìn ẹni wípé ó lè má wà láti bẹ̀rẹ̀ ẹja ọ̀rọ̀ náà yìí wọ́n ti di táàmù ó lè má jẹ oṣù kẹlẹ́ ẹjọ́ wa gbogbo nǹkan gbogbo sílábòsì lọ́dẹ̀ máa kọ́fà rẹ̀ lórí ni ó sì ti máa sọ. sẹ́yìn wàá wò pé irú àjálù wo ni lèmi máa tó bá mú ọjọ́ ìyára tí wàá sọ wá padà rí fídíò rẹ̀ ìyá kíákíá òun ló gbé. ìgbà sọ̀tà ọ̀jẹ̀ fáàtì ẹ̀ náà lẹ́ padà lọ pé lọ wú wọn náà láwùjọ wọn bẹ láwọn ọ̀dọ́ wa yìí náà. ìbọn parẹ́ bọ̀ wọn lára ni gbogbo ẹ̀ tó bá sọ pé tàbí ìbò báyìí onímọ̀ tún fẹ́ mọ́ hátàlẹ̀ àròbíyà láyò jíìlù hà kò ní ìrìnsọ dáadáa mọ́ yóò máa sọ̀sọ̀ kú sọ ni ìyọ́ padà ọ̀rọ̀ súnlẹ̀ là ń yẹjú ẹ wà padà pàtì ẹ ah lọ́gbọ́n wáyé kí sẹ́wù rẹ̀ báyìí kó o sì máa lọ kọ́ rẹ̀ di asọ́bùhà asọ́bùhà arùbà sọ́wù rẹ̀ kọ́ máa lọ kọ́ rẹ̀ di. Níìsì owó tíra yẹn lé ìdú náà fi ń ní sọ̀rọ̀. Tọ́lá tó ṣe pé tí tó máa ń gbọ́ pé ẹja gbọ́ táwọn yẹn ń ba wa gbà tí ò gbọ́. Sọ̀rọ̀ yẹn ń bá ìlú lọ. Á ìlú lọ ha á bà buhari lẹ́lẹ́sẹ̀ lé lójú ẹ máa kírun mẹ́rin lásùbà yìí o. títí fa mú bẹ́ẹ̀ wọ́n ti dájú pé fún ilé àti fáìlì kan bẹ́ẹ̀ ń bọ̀ torí mo fájà àti bẹ́ẹ̀ wá. mo dọ́dá mi lójú ni pé bàbá wọn kọ́ wọn mẹ́wù. àwọn tí ó sì ní bẹ́ẹ̀ ni àwọn tó gbọ́ tí wọ́n gbọ́ mẹ́wù yẹn ni gbogbo àwọn méjì rẹ̀ sì ní ọ̀pọ̀lọpọ̀ wọn ni láwọn àwọn jiná tá mọ̀ èrò àríbi pẹlẹmísẹrẹ òun náà ní ìbùwọ ìdáná náà wọn ń pè ní àtúláì bọkọjà gbogbo wọn yẹ gbọ́dọ̀ òun kẹ ẹnì kan àìsàn lòun tó kọ nílẹ̀ òun fìlà ìjáde kéré kí wọn lọlẹ lọrọ ṣùgbọ́n kí wọn yàtọ̀ sí ìta akẹkẹ sí ẹ lóbi ọkẹ ló ń jáde sábẹwì ní pọpọ tún pẹ ṣègbàgádà lábẹwò wọ́n ti wọ́n yẹ òrí bẹ́ẹ̀ gbà ní. ṣùgbọ́n kí lọ́fà tó yẹ pé wọ́n mọ̀ ládẹ̀ mọ̀ mọ́ ọmọ lónìí nítorí ìmọ̀ àtàkùn lóko bá rí. sọ nípa bẹ́ẹ̀ gbólóhùn tó lè mọ́sù sábàmù àtàwọn olùmọ̀ àtàkẹ́kọ̀ọ́ mọ̀ òun ni ká máa pé wọ́n dára kalẹ̀ awọ́lú ilẹ̀ àtẹnudẹ́ ìlà àwọn ẹni àkọ́kọ́ fún àwọn ọ̀fẹ́ ìdẹ́gbẹ̀rún fún àwọn ọ̀fẹ́ kẹ́yìn ara mi ní òkàwọ́ wọ́n ní Abu Umar wọ́n ní sẹ́rí ọ̀rọ̀ àlè lọ́jà lọ́sàlá wọ́n ní kó kí mọ́ tó. وقد قال الناس به كل مكان ونظمه جماعة من الشعراء رجالا به وقلب من حكمه ومن ذلك ما يرزى إلى الخليل بن حامد قوله. طب ولي أبو عمر رضي الله رحمه الله توازن دراوي wọ́n ní sẹ́rí ọ̀rọ̀ àlẹ́ yìí tó ní pàtàkì gbogbo èèyàn kọ̀ọ̀kẹ́ àbóòsí wọn gbogbo èèyàn kọ̀ọ̀kẹ́ ló tó kù dà nínú ìsàlámì àjì ọjọ́rú ìmọ̀ alikatir tó léwu pọ̀ jọ ni pé tó lágbára. àwọn yẹn bẹ̀rẹ̀ sí gbé káàkiri tó lámọ́tẹ́r tí yìí ni ọ̀rọ̀ táwí ní tọ́lọ̀ yẹn tó wù yìí dé. kódà aláwọ̀ yẹn tí wọ́n fi kọrin nípa ní wọ́n ti nífẹ̀ẹ́ ọ̀rọ̀ yẹn wọ́n kẹ́lẹ́ fami wọ́n jẹ̀rí kó dáa jẹ́ nínú ẹ̀ wọ́n ní láyé góòlù tẹ̀rí yìí mísìlá tẹ̀rí yìí láwọ̀ aláàtún zaka yìí mísìlá lè àyè yìí láyé góòlù aláàtún góòlù mọ̀ kú lè mọ́ hafi ẹ̀ńdà lè kéyàsì mísìlá lè tẹ̀rí yìí kí màdúlmárì kúlù má yọ̀ sínú ìmáwó kúkọ̀dọ̀ àmìnàlì ìmàmì àlè ọjọ́ ti lọ ẹjọ́ tètè sáré ká o ó lè láyé góòlù tẹ̀rí yìí mísìlá tẹ̀rí yìí. ẹni tó ga ọjọ́ ẹni tó rẹlẹ̀ kó fi ẹsẹ̀ ọ̀làdúró zaka ẹni tó ní làákà ẹ̀ lè dúwé mẹsìlálì àyè ẹni tí ọ̀rọ̀ rọ̀ sọ. láyé kó nù lè aládù kó lè má kú lè lè mọ̀rọ̀ hábì ẹni tó jà lè aládù alájà ń gbé la tọ́lẹ́nu mbẹ́ alimọ̀rọ̀ hábì tó mú bérebére irúfẹ́ nìyẹn ẹ̀ lè dúró pàtàkì ọmọnìyàn gbóṣù máa yọ òrùlé náà lẹ máa rí o gbogbo ohun tí ọba tí ọmọnìyàn da òun náà ní pàtàkì rẹ ìmọ̀ sí kọ̀dọ̀ àmìnàlẹ̀ ìmọ̀ mi àlẹ́yé ọjọ́ tó ń fi àdíwá wọ́n nínú àwọn orin nìkan dúró náà ní wọ́n ní sà ájúmọ́hùn mi ní àìsí rúwá bí kò ní òun dàrú ọ̀yálà ìní dáàni ìhùn gáálé bí mo jà sí ọ̀kírímà tó kó lè nà bí mọ́ yóò sì nù dàrú ó ní tẹ̀lé òun àláyà ẹ̀ ń bú ni à ń ro oṣù lélẹ̀ ìlú ìta ọ̀lìdá tí mo rìn nítorí àti máa wá ìmọ̀ tí mo fẹ́ máa kójọ mi ní àìsí rúwá bí kò ní òun mo ń kó àwọn ìlànà oríṣiríṣi jọ lọ́dọ̀ àwọn àbí wọ́n tó fún mi dáàní ìfimílẹ̀ ògọ́lì tí mo ń jà sí kí n sọ ẹ̀mí mi di ohun tó wọ́n mo fẹ́ kí mọ̀kẹ́mi mi fi wọ́n ni torí kan kí mọ́tòkò lè nà má yọ sínú náà wò pàtàkì gbogbo èèyàn ni wọ́n ti mú un abúlé àkáàtì àdínẹ́sì ìyẹn náà tún fi kọrin wọ́n ní tàhámẹ́lì bí àyíníkà hádàlì àná ọ̀gúnbádà ọ̀gúnbádà máa أحصنه عقله فهلية كل فتى فضله وقيمة كل مرئ نبله فلا تتكل في خلاف العلا على نسب ثابت أصله فما من فتى زانه قوله بشيء يخالفه فعله ونتأمل ìwọ́n náà ronú bí ayé níkà hádà ilẹ̀ anam wòye kó yẹni pé sáyọ̀ àyọ̀ àyè ojú ẹ̀ sáyàn kó rí mẹ́ dáadáa ìwọ́n náà wòye wo gbogbo ayé yìí fọ́fún bàdàn mọ́ sọ́nà hu àtùlù hu ìwọ́n náà ti apá kan ẹni làákàyè rẹ̀ sọ fàyè níyàtò kó lè fàdánù fàdílù hu ọ̀ṣọ́ gbogbo ọmọnìyàn kọ̀ọ̀kan ọlá rẹ̀ ni ọ̀sẹ̀ ìmọ̀tò olèmọ̀rẹ̀ ẹ̀ńnà gbòlòbò pàtàkì gbogbo ọmọnìyàn làákàyè ní bọ̀ládọ́tẹ̀ kéèlì pípín lábẹ́lẹ̀ ọ̀la ìyẹn ni pé má rọ̀ pẹ̀lú láti máa wá gíga àládẹ́sàbí mágbára léran sábì ní àsùlùkù nítorí pé ìpìlẹ̀ rẹ̀ yẹn fìdí múlẹ̀ má jẹ́ náà di wàá gbára lé. فما من فتى زانه قوله بشيء يخالفه فعله فصفا يقدر لقصفة سواء في سياسة سياسة في مجلسة ولجدي أري إبقى أبي سني لا تدع بسعيد الخدري كتني حديثي إلا وأن يجد الله صلى الله عليه وسلم ó lẹ lẹ́nu inú ẹ̀rẹ́ kọ́kọ́ rẹ̀ wàá bọ̀. ó ní mọ̀mí ní òdodo kò lè yó níbi rere tí ń gbọ́ sínú. tóbi jáde pé paríparí ọ̀rọ̀ rẹ̀ ó padà jẹ́ kí ni ọ yóò jẹ́ àlùjẹ́nà ọlọ́run jẹ́ ti paríparí ọ̀rọ̀ wá jẹ́ àlùjẹ́nà. ààrin Hamad bin Zayd wọn lọ́rọ̀ yìí wá látọ̀dọ̀ ayé o ó ní. إنك لا تعرف الحضر معلم حتى بجانب غيره. tọ́ gbogbo ẹ̀yin tẹ́ máa ń fún àbá tẹ́ máa ń sọ àbá yìí di ọlọ́run. ẹ ò fẹ́ mi máa ń sọ fún yín lọ́pọ̀lọpọ̀ ọ̀sà àwọn àbá pọ̀ nílé oúnjẹ dáadáa tí wọ́n ti gbẹ́ sí yẹn tí wọ́n gbọ́ yìí kódà dáwà kàlàbíà yé wọ́n kódà ẹ̀mí ọlọ́jà mi ọmọdé oúnjẹ ní ọlọ́jà mi àlọ́ túbọ̀ yẹn sí èmi máa ń wí gbogbo gbà wọ́n ti pé kọ́ọ̀lù ọlọ́run kọ́ọ̀lù àròsóòlù lórí kọ́ọ̀lù sọ̀hábà ìṣẹ́bíjú ní láàyè yóò torí ọjẹ́ torí wọn làbá sọ pé ó lè mọ mísíkì àfa rẹ tó ń jókòó tẹlẹ lórí rẹ káfà wà máa parọ́ fún wa ní káfà gidi ọjọ́ rẹ ìlú táwọn sọ ewu ló yé wa nìyí ó tó ẹ bá dé kó mi sọ yàtọ̀ kọjá wa làwọn sọ yóò ọkàn tó gbọ́ lọ́dọ̀ ẹ̀ lórí àwọn ni a ọkàn rí gbogbo mi ní ẹ̀jọ́ la wọn a àtúntò la fà wọn. níparí àbá àpàdáda. لو يستبي من العلم بشيء لاقتضى موسى عليه الصلاة والسلام ولكنه قال هل أتبعك على أن تعلمني مما علمت رشدا ọ̀dáadá nínú àwọn àmúńdá òkèèrè sábà tó wọ́n ní wọ̀ rí rẹ̀ ṣùgbọ́n mọ̀ wọ òjìjà ní orí rẹ̀ àwọn la sọ pé mọ̀ á lè ta ọ̀sẹ̀ kan tó bá ti ní ọmọ náà jọ́kẹ̀ta jọ́kẹ̀ta tó bá ti mẹ́wàá gbẹ̀yìn ọmọ náà kò tó lè mọ́. mo la fi sọ yìí pé ìyẹn lè jẹ́rìí fún àwọn tí ń ṣe dẹ̀kírì tó bá pé wọn ò múnú àwẹ̀ nìkan wọn tó bá múnú àwẹ̀ bíbí àlágbó torí kúránì yìí ó lé sí gbòdì náà rẹ̀ lọ́dọ̀ àfọwọ́ àkọ́dáná àfọwọ́ àkọ́dáná ń ròyìn wọn ní ilé ẹnì kí ọ̀ka kí ó kẹ lọ́dọ̀ àbí lọ́dọ̀ fún torí ó ti lọ́ òní lọ́kàn àhàdùn yẹ́tẹ̀fì nílẹ̀ lẹ́yìn ní ìṣe yìí. tẹ́nìkan bá lè gba títún dún mọ́ ni lágbàfà Musa alayhi salatu wassalam. ẹ̀mí láyé Musa tó nínú kú wa mẹ́mu àdìmọ̀débí ní gbàgbà yìí. ọ̀bá dẹ̀ gba títún pẹ̀lú mọ̀tí bẹ lọ́dọ̀ rẹ̀ mọ̀lá kí n nàbù kọ́ọ̀lì wọn kọ́ sọ fún ẹ̀rọ ọlọ́run kájírù jọ yẹn náà ni pé àìsàn tẹ̀lé ọ̀gá tẹ̀lé ọ̀ àlá àǹtò àlèmánì lórí kó fi mọ̀ mí ẹgbẹ́ gbólóhùn sórí odidi àtẹ́bí ọlọ́run fa lórí kó fi mọ̀ mí mímà àlèmdà rọ́ṣìlá kó fi mọ̀nà mọ̀ mí nínú tọ́lọ́mọ̀ bá fi mọ̀ ẹ́. Épò kan tó gba ọ̀dájú bọ̀ ní ìlú wa. Ẹ̀gbọ́n náà láti wájú àwọn ọmọ kékeré làwọn ọmọ ọmọ ìtàgé tí wọ́n ti lè ra ti lọ́lọ́ ìlú Bí àwọn ọ̀gá ìlú ni èké làwọn eléyìí nígbà táwọn ànẹ́tẹ̀ ọlọ́run bá tó lọ tẹ̀síwájú ló ẹgbẹ́ ọ̀ ajá ànẹ́tẹ̀ ńlọ tó fọlọ́wọn bá lè jọlá kó rọrùn fún wa láti lè wá ìmọ̀ ẹ̀sìn rẹ̀ fọlọ́wọn kó ti jẹ orí tó kọjá táyé tó láti wọ́n bá ìṣọ̀ àlọ́ láti àyè ìbéèrè rẹ̀. Awẹ̀ sáàlì wọ́n ka mẹ́mbà ni mẹ́mbà ni mẹ́mbà ni gbogbo ọdún ọgbọ lẹgbọn òkè ọlá lè òkè ọlá lè yìí <laughs> gbogbo ẹlẹgbọn. <laughs> ó sọ ọ̀fẹ́ yìí lẹ̀ á ní wàá wà láéláé wàá tún tírì nì wàá tún tírì nì wàá tún tírì wádìí ẹ lọ́sọ̀ tàbá ti parí ọ̀yà tàbá ti parí. Thank eh. Ọjọ́ Aṣọ ní òkú èyí tó sáà pọ̀ sí parí náà wọ́n máa fi ń fún máàkì èèyàn sì padà fẹ́ẹ̀lì tó yẹ pé èèyàn ní kó wọ́n bá ti jáde pé èèyàn lè fẹ́ẹ̀lì tó èèyàn ní kó ọ̀rọ̀ bọ́lọ̀ tó ń lọ tó ọgbà kádà oríkọ̀ tó gbọ́dọ̀ lọ fẹ́ dá sí i ó yẹ kí kó kàtà sí ń bẹ́ẹ̀ ní síbẹ̀ tó di bàtà bá rí wọn níbù káàdà tí wọ́n pé olè lùsì sàtìkẹ́tì lórí ẹ̀tọ́ ajá ti mọ́ ilẹ̀ nìyẹn bàtà bá rí wọn níbù káàdà tí tó ìyá gba káàdà rà fẹ́lẹ̀ lórí ni ìwọ́dẹ̀ níbù káàdà tí ìjọba wa kọ́ ìlú wọ́n ti bẹ̀rẹ̀ kó nira kan pé aṣọ oníhòòhò ni wọ́n ní kọ́ máa polówó ní ẹ wọ́n tún béèrè ọ̀kan ní ti pé àwọ̀tẹ́lẹ̀ omi àwọn kan kó tiẹ̀ fẹ́ tó bá fẹ́ rà fẹ́ rí irú yẹn kí yẹn sọ̀rọ̀ ìdáàbẹ̀ yẹn sọ̀rọ̀ ẹnìkan ti béèrè kan mo rò mọ́ wa ní kíláàsì àwọn ẹ̀kọ́ àti íńtánẹ́ẹ̀tì ìdájí jọ ni tó ẹnì yẹn òun ní arẹ ah, sọdù òun gan rẹ máwọn ọmọ o ìyá ọ̀dà fi sílẹ̀ ọ̀ tọ́wọ́ ẹgbẹ́ nìkan ọlọ́mọ ọmọ wa kò sí wàhálà ọba àjọ bíi kéke kọba àjọ bíi àgbà kọba àjọ ọmọ ẹ àti àwọ ẹ. tó ẹ wá rí i pé mo tún sọ ẹni ẹ lára fáwọn kankan pé ṣé àwọn àwọn obìnrin máa ń wọ tòkè tilẹ̀ tilẹ̀ jẹ́ ń bẹ tí wọ́n wọ̀ tó ṣe pé yóò so irun lẹ́yìn ọkùnrin máa ń wá kéèyàn máa rìn ẹrú ẹ tọ́wájá wípé aṣọ ọpọlọ gidi tí ò ní sọ pé èèyàn mọ̀ kó lè sinra àbí yọ sọ ìgbà àyà ẹ̀ àbí yọ sọ èèyàn ọ̀sẹ̀ ìjọ ọpọlọ gidi tó fún ẹgbẹ́ ohun téèyàn ń tà ń téèyàn ni ẹ kò sí wàhálà rẹ ẹ wá rí nǹkan tó lè ṣe ìṣàrọ́tù ìṣàrọ́tù ìṣẹ̀kọ̀wà òun ni kéèyàn máa ta àwọ̀tẹ́lẹ̀ obìnrin lè lé bí ẹ̀ ti ẹ̀ ti pé ìlànà ọmọ àwa ti lẹ́nu.

àwọ̀tẹ́lẹ̀ òbí mọ̀lọ́gbó ti ń ṣe máa dá wàhálà sí yẹn lára ní ọmọ ojúyàwó rẹ bóun ti ṣe máa rí lára wọn tí wọ́n bá wọ̀ tẹ́lẹ̀ tó yẹ ni yìí kí ẹ̀ sọ̀rọ̀ àfúnṣe lórí ikú báyìí wọ́n àlọ́. Thank you káàdì wọ́n tu onídùú ọmọ akẹ́kọ̀ọ́ ni kí ló ń yàn pẹ̀lẹ́ ní wọnú ẹgbẹ́ kí wọ́n láti má wọnú ìjọ ọba àwọn ìjọ tó ọmọ ìjọ àtẹ́bí tiẹ̀ lọ́gbọ̀gbọ́ ọmọ àyọ̀ lọ́nà. kọ́má lè tó fẹ́ fi si irú aburú tó lẹ́kọ̀ọ́ nìyẹn o ọlọ́run ní jẹ́ wọ bí yòó bẹ́ẹ̀ láwọn ọlọ́rin náà káàkiri lọ́fíìsì ọlọ́run ní jẹ́ dọ́dọ̀ wa bíbáyìí wọn ni lọ́kọ́ tó mọ̀ bí ọgọ́rùn-ún jọ tí wọ́n sọ pé wà péré náà gbogbo àwọn náìsì kan sákọ̀tù wọn ti jábọ̀. ìwọ táwọn akẹ́kẹ́ yẹjú lọ́dọ̀ ara wa gẹ́ ń kọ̀ kọjá pé àwọn amú olùmọ̀ kan. sẹ́ńdé yẹn bá rí kó kátó ẹ̀ bílẹ̀ ẹ bá wọn ẹbí òní kátó ọ̀pọ̀ sàǹfààní lára wọn. tó kí láǹfààní tí wọn fẹ́ rí bí kan tẹ̀ wá sí sí lórí ọ̀rọ̀ rẹ̀ débi kẹ́lẹ́ mọ̀ káwọn yẹn lálùwà lámọ́ mọ̀ ọ̀kọ́ wọn níwẹ̀ mọ̀ ọ̀kọ́ wọn níwẹ̀ wọn ò wọn ní adam wọn ò wọn ní kẹ̀kẹ́ wọn yẹmẹyẹmẹ tí wọ́n fèsì sí ni ẹ̀ àwọn lè kọ́kẹ́ bẹ ẹ̀wọ̀n sábà yìí ṣe ẹ̀wọ̀n tó ṣe ní nàìjíríà tó lọ́n bá kiri ẹ̀ aburú ni ọ̀run ti lé kúrò lọ́dọ̀ tó wá sí náà. Bíbélì bèrè pé ṣé ìyẹn lè àdìmọ́lẹ̀ láti wẹ ìwẹ̀ àìdọ̀? Wọ́n Ẹ ìyẹn lè di ṣùgbọ́n yóò tún gbà tó bá fẹ́ wẹ ìwẹ̀ àìdọ̀ àti lè máa bì tó ti máa sin náà nìyí kì í ṣe ohun tó le rárá wọn lọ bá jẹ jàǹdàbà kó fi lẹ tọrọ súnmọ́ súnmọ́ kó fi pé jàǹdàbà fẹlẹ wẹ lẹ́ẹ̀mẹ́ta fẹlẹ wẹ lójoojúmọ́ lẹ́yìn ní oṣù tẹ́lẹ̀ lẹ tó bá ń lọ. ẹ bá tẹ̀lé náà wàlẹ́ fún sálámù. Thank you. àmọ́ ah, bẹ́ẹ̀ ṣe ṣe tí wọ́n fi ń forí lọ́wọ́ ni tí wọ́n bá forí lélẹ̀ ẹ̀yọ́ dá padà sí torí àti kéèyàn fún yẹn àti kéèyàn gba ẹ̀sẹ̀ méjèèjì ṣùgbọ́n kan lè fúyẹ́ jù kan lọ ní àbá lágbára tó wáyé fáwọn jẹ lára èèyàn tó èèyàn ti ní bùkátà sí kéèyàn bá wọn kàfíkọ̀ èèyàn gba kádàrá rẹ̀ bẹ́ẹ̀ ni tọ́ba ti jẹ́ mọ̀tàkátà rẹ yìí tẹ̀ fún bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nítorí pé mo ní bùkátà sí i. lápẹ̀rẹ̀ ní ìsìn ọ̀fẹ́ lọ́ọ́ rajà ní Sokoto ó ti wó dá one million ó gbé dá ẹ mọ̀ pé yẹn fi ẹ̀mí ara ẹ̀ wéwu. ọgọ́rùn-ún péré ni ọ̀kẹ́ náà àwọn ọmọ ìyá ló ní lọ́wọ́ nígbà tó fẹ́ sáfù lọ tó ti jọ́ ọ̀nà ọ̀nà ẹ̀ka jí màgbọ́ ẹja lọ gbé kiri ìkalẹ̀ pẹ̀lú tí omi ò lè ṣẹlẹ̀ nínú dáadáa lọ́wọ́ àti ìbáṣe ìbá burúkú tí wọ́n fi wọ̀ nínú dáadáa ni ó lè wáyé ká sọ pé lórí ẹ̀ ṣùgbọ́n burú sí ọ̀rọ̀ ìbá tó wọ̀ òun ìfẹ́ lọ́gbà jẹ́ tọ́tọ́ wáyé wọ́n jẹ láàrin yẹn ó ti fún yẹn ju kó ṣe pé wọn náà wá lọ́ọ̀ gbà lọ bí ẹ bá lè kọ́ lẹ́tà ju àbíkọ́ lọ

gaskiya na rikọsi tàwa tàbájú àwọn tàwa nàìjíríà la sọ̀rọ̀ nípa o ó súnmọ́ kákẹ rikọsi lójú ọ̀rọ̀ ṣùgbọ́n ìṣẹgbọn ọlọ́run lọmọ yẹ kìlómítà ìpínlẹ̀ ìdílé rẹ ayájú kò rọrùn yẹn bá ti wá rí pé bọ́rọ̀ ti rí yẹn èyẹ lè gbé ìṣẹ̀rọ̀ ọ̀pọ̀ láti ilé láti lò. Ẹ̀rẹ́ yẹn ni kọ́lá èmi láti lò. ṣùgbọ́n àwọn agbèrò fi fi ọ̀pọ̀lọpọ̀ àwọn alálàájì ọ̀dọ̀ wa lọ́kẹ̀ balẹ̀ ní ẹ kò lè. á dà í padà sí mọ̀dínà. wọ́n bá ti wá dé mọ̀dínà wọn àfẹ́ ìgbé ní àwọn ọmọdé ní bá ń pèsè lórí rẹ̀ lẹ́yìn náà. lẹ́yìn wọn á ti gbé ní ọ̀rọ̀ tí wọ́n sì wá lọ sí ọmọ ọmọ ìmọ̀ ìjà. èyí tó wọ́pọ̀ jù yẹn èyí tó pọ̀ jù 你是八万五还是那个七八万、八万六？我个玩的。 a kìí ṣe lé ó ní láàrin ní parí èmi a sáàyè jẹ́ bí sáfún bí márùn báyìí mo ní rọ́ọ̀dọ̀ wà fẹ́ lórí adùn jẹ́ nínú àbàtà rẹ̀ jẹ́ ó dẹ̀ sàmì rẹ̀ ìbí ò débẹ̀ rí lọ́pọ̀lọpọ̀ àwọn àyẹ̀ máa ń débẹ̀ tí wọ́n ní màtí náà nígbà náà. Náà eré ipa ni. aláìrè ipa ni. kọ́lọ́mù kọ́kà tó ṣe lórí bí àwọn alẹ́ là ń kàlà wà lébọ̀ ọlọ́run ti ta'awanu 'ala al-birri wat-taqwa wa la ta'awanu 'ala al-ithmi wal-'udwan ọlọ́run kó sàforíjì fáwọn ẹni wọn láwọn ti gbèrò ó ti fi àlẹ́ sí ìfàyọ̀ ọlọ́run ọba fẹ́lẹ́ kọ̀ọ̀kan wà àtàwọn náà ẹ wo iye owó tí àwọn alátẹ̀wá gbé jáde pé bẹ́ẹ̀ làwọn ń gbà wọ́n lówó yọ̀ pé wọ́n mílíọ̀n. ẹ wo iye owó táwọn five million ọ̀dà obìnrin pé ọba rẹ ti méjìlá pé owó ti fi yẹ̀kẹ́ ti yọ lẹ̀ lẹ́gbẹ̀rẹ́ lómi aláṣẹgbè jáde pé ẹgbẹ́ pariwo àwọn o ẹ̀yin mùsùlùmí lẹ̀ àwọn òkú púpọ̀ pa ọ̀sẹ̀ ńlọ ọ̀sẹ̀ lọ́wọ́ iye ó táwọn fi lé ta nìyí ó táwọn fi lé de nìyí ó ẹ̀yin lẹ́kọ̀ọ́ yóò kù lórí ọjọ́ ẹ̀hún náírà nìkan ni àwọn aláṣẹ pè àwọn aláṣẹ ń pè bẹ́ẹ̀ báwa àwọn ọmọ kankan o wọ́n sì ṣe wá pọ̀ sí ọdún káàkiri àwọn yẹn sàn. ebi tó bá kẹrẹ ní méjì báyìí ó fi hàn pé wọ́n ti rẹ́gbẹ̀ẹ́ bí èrò kan nìyẹn. lẹ́bìrẹ́ lómi ọ̀kẹ́ lè lọ gbólógbó gbóló kan yóò kú lọ ó lè má lè rẹ̀ kan yóò kú lọ. ọdọọdún lẹ lómi ọmọ amúyẹ̀ méjì lọ yọ parí ilé rẹ̀. ọ̀la ìdí wo bẹ́ẹ̀ ká sẹ̀dẹ̀ fáwọn yẹn. wọ́n pọ̀lọpọ̀ ti tálákà tó ta ní ọgbọ́n bó hajj ògbé one million ten million nípa mọ́. báyọ̀ ọ̀gá ọ̀gá ọ̀wọ́ dájọ́ ọdún méjì fún tí yẹn bá ti pinnu rẹ̀ ìgbà táwọn náà fi lọ́jọ́ ní adájọ́ ni adájọ́ ni náà adájọ́ àjọṣoṣù pẹ̀lú àwọn kẹ́kọ̀ọ́ kẹta lọ́wọ́ ata àtẹ̀yáwó kù làwọn náà fi lọ láti Sudan níjọ́ yìí èlígbà tó wọ́pọ̀ níwọ̀n sí tọ́ba tí òbí bíbí tí ó bá yẹ kí ó tẹ̀ kọ́kọ́ ru rẹ̀ pin lẹ́sẹ̀ gbó ilé wọn wí inú kàtà àwọn ènìyàn ń ṣe owó gbàkúgbà wọn ò tún á ní ràn wọ́n lọ́wọ́ nípa iṣẹ́ yìí. ẹnìkan pè mí lórí ẹ̀ dáadáa ọ̀sẹ̀ nìyẹn yá ní fún wọn sí ẹ̀mí owó onígbèrè ọ̀bùn kan jí náà. lórí zolẹ̀ láì fà ló ń gbọ́ pé a ti gbé ìṣòro nìkan tó tábì sọ bẹ́ẹ̀ kọjá tó wọn lè gbé níwọ̀n sí ìlú wọn dẹ̀ kọ́ sí ẹ̀. wọ́lọ́ọ̀yì á ní arọ́ mọ̀ pọ̀ dáadáa. ìmẹ́kọ̀ọ́ ẹni òun náà gbọ́n bí kútu bá wà ní jọ́kẹ̀jọ ni ó nà lásìkò tó àgẹ̀ ni lóye pé gbàgbà lọ táwọn ò pọ̀ mọ́ ẹ̀jẹ̀jì kankan kàlọ́ fẹ́ bí wa gbogbo ayé ni láti pẹ̀lẹ́pẹ̀lẹ́ yé ẹtú wọlé ẹwù àtẹwò ẹwù àtẹwò arọ́bà wọn ọmọ fi jẹ́ mọ́tò nínú mẹ́mi rọ ẹlòmíì ti ti ájì láti ọjọ́ yìí tí èèyàn àwọn ọ̀rẹ́ mi tí mo gbà yànjú pé ẹdí bẹ́ẹ̀ o bẹ́ẹ̀ kẹ́ mi débẹ̀ àwọn agbèrò yíyanjú bẹ́ẹ̀ kí ni wọ́n mọ̀ sí jẹ́ bẹ́ẹ̀. ọ̀dẹ̀ yìí jì kí ni wọ́n bò ti dé bẹ́ẹ̀ wọ́n dẹ̀ ti mọ̀ wípé àwọn ènìyàn ti ni wọ́n wò lè sá lọ. ẹ bá a ti fún wọn bọ̀rẹ̀ yẹn pé ẹ bẹ́ẹ̀ dá wọn lóhùn o wọ́n kàn máa fọkàn kó yí kiri o ìwọ́n bẹ́ẹ̀ lù sí máa bọ̀. nínú ẹ̀ ní nígbà tó lọ sí túmọ̀ àfa àbọ̀ náà níjọ́ àrọ̀ fáyẹn kálukú ọjà gẹ̀rẹ́gẹ̀rẹ́ sí ni ọkọ̀ wọn gbé lẹ̀ عين البياض المبيت في المزدلفة إربي نعم أنا عرفت لا وضع جوله إلا جود قوة مشيت على قدمي ibi fẹ́ fẹ́ ṣe mí rìn láti five thirty nine mo tó dé Muzdalifa. àwọn bá wọkọ̀ jọ́kejì wọ́n tó ìwà tún sọ efe bẹ̀ ni ọwọ́ àgbẹ̀ mi ṣe kí mọ́tò ìlà fi ká. èmi ò sọ pé ọba aláǹdì ò ẹ jábọ̀ ẹnu ẹni ọba aláǹdì ò bí wọ́n ti wá sí gbogbo ẹ̀ yẹ́pẹ̀ yẹ́pẹ̀ yẹ́pẹ̀ yẹ́pẹ̀ níbi wọ́n kọ́ pò lóru gbogbo ẹ̀ jákujáku tí wọ́n ti ọ̀la kára wọ́n lọ sọ pò lóru gbogbo ẹ̀ pátá lárí ẹ̀ ìgbàlá tó ń gbé ẹ bá ń gbé wọn kò ní fẹ́ kú sí ewu. Thank you. Tẹ́lẹ̀ ẹni tó dẹ́sẹ̀ tó túbá nípa ìyá tó wá fún wọn lọ́ọ̀yì ọlọ́run ti gbà lẹ́rú ni. Láti rú ọ̀rọ̀ àwọn ẹni ìsájú ẹni wọ́n ní. Èèyàn dẹ́sẹ̀ tí wọ́n yà pọ̀ ọlọ́run báyìí. Èèyàn sì fi èèyàn pàtàkì lọ́dọ̀ bá dẹ́nà. Èèyàn dẹ̀ lè gbígbà nítorí ẹ̀sìn. Ìkọ́sẹ̀ ni ìdẹ́sẹ̀ ọwọ́ àtòrí ti lórí ọ̀ wá kó lẹ́nu ẹ̀ títí. nígbà mo mú tí mo bá mọ̀ tó mo ti rẹ̀ yìí mo lè jìwé nǹkan yóò apàdà sí ẹ̀yìn àpọ́nlé kó ti dágbé yẹn lè tẹ́tẹ̀lé láti ibẹ̀ yóò sì di ẹni ọ̀hún. òun ẹni ní jọ rẹ̀ lórí bẹ́ẹ̀ lórí bẹ́ẹ̀ nígbà mí ìtọ́lọ́run bá mú wa lábí máa ń ké sáwọn ọmọ ya sẹ́ni bá lọ ti ta nù àbáyé nìkan lọ omi ìkan mọ́lẹ̀ ní ìsìn ní ọ̀sán àdídì àti máa fi sí ẹ̀yẹ ọlọ́run lè fẹ́ lóun sábà fi dáadáa ó lè jáde pé tí ó fi wọ sàárẹ̀ ọlọ́run tí ó máa kí ni ẹni gbogbo náà ló fi múlẹ́gẹ́ tó fi wà lẹ́nu. ẹni wá sí ẹni ló ti báyìí. gbogbo gbà gbogbo gbà ìmọ̀ á sí ẹni ló ti báyìí. yìí ti ṣe dáadáa lọ. ìmọ̀ á dáadáa owó ní ìgbòho ìgbòho ní ìgbòho ní ìgbòho. ọ̀rọ̀ bá mi àdé àlọ́ gbólú ẹ̀sẹ̀ tó bá wá bẹ́ẹ̀ lójú àbá ni wà tó àìsíjọ́ àìsíkúyè àìmásíyẹ̀ rẹ̀ ọlọ́run lè lò sábà bí ìtumọ̀ rẹ̀ ní pẹ́ ní ẹni ẹni ọlọ́run ọ̀rọ̀ rí ó ti bá ọ̀sùn rẹ̀ kúrò mi ará ilé ọ̀yá dáhùn. Thank you. kí ló ń fẹ́ fi ìbọn ọjọ́ tí wọ́n fẹ́ sọ bẹ́ẹ̀ fọ́n sí. ẹ báyìí ni o báyìí ni o báyìí ni o ẹ jẹ́ ká wá àwí jáde fẹ́ẹ̀lì yẹn. ẹ ti wù bóyá wọ́n máa ń gbé ẹ̀bọ síwájú lé wọn. wọ́n á fẹ́ máa fojú ìrìkú ọ̀fẹ́ kó lọ sí ọ̀dọ̀ ọ̀rẹ́ rẹ̀ kan. mo rò bẹ́ẹ̀ bí gẹ́ẹ̀sì wá ń bèèrè pé ṣùgbọ́n sí ìdí yìí kù kò sí sí ìrìnàjò mi tó lè fi pẹ̀lẹ́ ní gbégbé ojú ló kò rírì kúrì sí i. ẹ̀mí kò tiẹ̀ fẹ́ tọ́kù bọ̀ ládùúgbò yẹn pé fẹ́ rírì kúrì. ẹ wò kú o. tọ́ba jẹ́ béèrè rẹ ni àbá sọ pé ó lè fi àjẹ́ pé kó fi lè tètè péré. rọ̀bọ̀ tí yẹn sì kọ́ máa pọ̀ sójì náà pé sàdédé wọ́n fẹ́ wù fúyà. ìwọ́n máa sáré lọ gbégbé gbégbé bẹ́ẹ̀ ni wọ́n máa lọ wò ó tó tọ́ba jẹ́ bẹ́ẹ̀ àbá kọ́kọ́ dà lọ́sẹ̀ ọ̀bá jẹ́ bẹ́ẹ̀ àkójú ká fẹ́ fọ́tún ẹ̀ bọ́sẹ̀ ilé yálò yẹ ká máa béèrè pé kí ológun ọ̀rọ̀bọ ti ayé sọ pé ká jẹ́ wọn lọ àràfá tí wọ́n bá ti lọ àràfá jọ́sìn ìdí rẹ̀ náà. sùdúdù ṣubú wọn ní sí kiri wo láti ta bá forí kẹlẹ dúpẹ́ àti kiri ta ń sèǹtì forí kẹlẹ náà òjò bẹ́ẹ̀ lọ. ìyá ọ̀kẹ́ bí ìdí ọ̀kẹ́ ìlànà ara lórí láì sáré sọ́lá lọ́gẹ́rì.